ẹjọ agboolé akíkàkà la lọ. irú àpẹẹrẹ burúkú it's local. kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀yin náà. Eh? bọ́lá ẹ má mú un. Yeah, so what do you want to be in future? I want to be like you. ṣe ni kò jẹ́ ká tètè mọ̀ bàtà máa gbókù lọ sílùú ẹ̀ ká lọ́ọ́ filẹ̀ bó láṣìírí. torí la olú làwọn eléyìí ṣe wá lẹ́rọ bọ́jọ́ yìí ẹrú la olú tẹ̀lé mi ẹ̀dùn tẹ̀lé mi. forty one days ò lè jáde rárá o. èmi arábìnrin iná ni mí o má jẹ́ ń gbẹpo torí tí n bá gbẹpo ìwà mi ó gòkè. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ní ní gbogbo ohun tí ń ràn tán lẹ pátá. kìkì làwọn kan wà bí ìbọn káàkiri. ìyá dẹ́ndé ìyàwó ẹ̀gbọ́n mi ni ọ̀rọ̀ mọ̀lẹ́bí wa ò sì kọ́. ẹ̀fọ́ ọmọ tí ò bá ti ní ìyá tó dáa tẹ́lẹ̀ ìyá oníyẹ lè jọ́ lójú bẹ̀rẹ̀ ó sí lásán la padà rì mọ́lẹ̀ lẹ́ǹkulé. adémídé hospital cold on your body. ẹ jára rẹ sí mi ó náà dọkùn mi. ọmọ bí ọ̀bẹ́rẹ̀ mi wò ni èmi àmọ̀ pé ajá bíi. ló ń bẹ lọ́wọ́ rẹ̀ o Jídé Jẹ̀ndọ́ àtàwọn ẹ̀mẹ̀wà rẹ̀ ni wọ́n ń ṣàyè wọ́n ń ṣàyè o. Jídé Jẹ̀ndọ́ ẹ oríṣiríṣi níbẹ̀ ẹ mọ̀ mọ̀ ń ṣe ni ọlọ́lá haúlá ọlọ́kùwọ́tà ilá ìlà ìlà ìlà onígbà kan náà. Ìbàdàn Ìbàdàn wọlé Ìbàdàn ní àfà ẹ̀rọ sọ àmọ́jábá bí ìkọ̀ Ìbàdàn Ìbàdàn ọjà ìjà wọlé Ìbàdàn ẹgbẹ́ bá gìyìn wa. excuse me. Ìbàdàn. ẹgbẹ́ mi lówó jáde. ìbàdàn dé ìbàdàn ìbàdàn ìbàdàn ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹjọ bá mi súnmọ́ ẹ wá fún ọbẹ̀ yẹn mẹ́ta mẹ́tọ̀ six mẹ́ta mẹ́tọ̀ six ẹ wọlé ẹ wọlé ìbàdàn ìbàdàn ìbàdàn ìbàdàn ìbàdàn. ẹ jọ mo mo fẹ́ sá atm kan bẹ̀ yẹn. bàbá bàbá ẹ̀gbọ́n lẹ́bọ̀lẹ̀ ń lọ. ilé àwọn grandpa ẹ̀. bá a máa bẹ̀ ni. Ah! ó ti wá yé mi báyìí àti gbé ọjọ́ ta lónìí. Ah! bàbá lásán bàbá lásán bàbá mi fa àti gbé fún àwọn ibi tẹ́ ń lọ àbí ibi bíríkìlà tó sì lé gbà nìṣó ìbàdàn èrò yàrá ìbàdàn ìbàdàn. Can you see? Hey, my God. Hey, bàbá, dúpẹ́ yà àkúkú ṣayé wa ìlú la ṣì wá mẹ́ ìlú la ṣìyà. Ah, no no no no this can never happen <laughs> àlálélé ni àbí reality. ok kóbìnrin tàtọ̀rìn kọkùnrin tàtọ̀rìn a máa padà mẹ́ńtó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ can you imagine. mr imagination ẹ jọ ṣé ẹ tí rí nǹkan tẹ fẹ́ látàárọ̀ ni. no mo ṣe ń check ẹ ni. dìgbà wo. ṣẹ̀rí problem ni pé um, ìbàdàn ni mo actually lọ kí n dẹ̀ tó proceed dédé ọkàn sí tí n bá máa fi elevate tí mo jókòó ta ṣe movement yẹn dé Ìbàdàn tí má máa fi descend give and take kò lè ju four hours lọ so program yẹn machine ṣì mí tẹ <laughs> nítorí ẹ mo ṣe ní kékin while away time. níbo lẹ lọ kò kàn mí mo ní pé tẹ fẹ́ ra àkọ àbẹ́ ra kankan ẹ wo fírí lásán twenty naira ni o bọ́tẹ́ bá mọ̀ pé ẹ lọ́jà ara bóyá kẹ̀kọ́ sókè rajà kẹsùn àwọn ọmọ gọ̀fín bẹ́ẹ̀ tẹ bá ṣe wọ́n ìmá bójú yín jẹ́ o. broda ṣó lè tó yìí ni. ó ti le jù bẹ́ẹ̀ lọ ṣíkìlẹ̀ rà. àkìlódé. ẹ tọwọ́ bá po. okay, okay. I I'll pay you but kí náà tún ní pogba ṣe. ó gbàgbére ibo ló ṣe asad ló wà níbi. ah ẹ mọ kọ́sọ́mà o ṣe lack manner ni ẹ lè ṣe bẹ́ẹ̀ customers are always right. Ọlọ́run jẹ́ ìdí yóò yà ó. Ọlọ́run jẹ́ ìdí yóò yà ó. Àwọn ọ̀run ẹwà frustrated ni ìwé lè tẹ̀ ń ṣe kí ló ṣẹlẹ̀ ẹ gbà. Ẹ ẹ má ti ẹ má mú ṣe ẹ yọ ni ẹyin ní sọ bẹ́ẹ̀ ibi mu. mo ní kí n wàhálà yín ọdún bíi látàárọ̀ ọ̀n fẹ́ ju ọ̀n fẹ́ mú ọ̀rí kókó tán fẹ́ mú sàlóògùn ọwọ́ alẹ́ bí ń pọ́ ibi òpọ́ bébí bá pọ́ ọ̀sán tọ́ra. èdè àbújá mọ̀ pé ilé olóúnjẹ mẹ́rin ni mo kọjá kí n tó dé ṣọ́ọ̀bù yìí tẹ́ ń sọ̀rọ̀ sí mi jábàjábá báyìí. ọkùnrin ebi wọ lọmọ tí ń lé ọkà ebébi ní lé ọkà nígbà ìsún débi tó ọmọ tó jẹ ṣé mo fòkèlè bọ lẹ́nu ni. ó dà ẹ mú sọ yẹn. mi bá tọ fún ọmọ gbà. ẹ fi pọ̀nmọ́ tó ká yẹn sí. irọ́ pọ̀nmọ́ tó fi. ẹ bá mi fi ìfún yín yẹn sí ìfún yín. ìyá rẹ lọ jẹ kí ṣe fún tèmi. dákúgbà kínní lọ́wọ́ mi jàre sí ọ̀rẹ́ ọ̀ ìfún àwọn ta ni olóṣì mo rò pé wọ́n sẹ́ẹ̀dẹ̀ gáràjì ni ajá lọ bèrè lọ́wọ́ àwọn alága ni lórí bí àgbàgbé. Ìbàdàn Ìbàdàn Ìbàdàn Ìbàdàn ìbàdàn ni olókìkí ìbàdàn máa bọ̀ ọ̀gbẹ́ni rọra o ewo wèrè ìbàdàn ìbàdàn ìyá ẹ má bílọ̀kù ẹnu ọ̀nà bẹ̀ yẹn o ìjọba wèrè wọlé gbé láyà mẹ́ta mẹ́ta ni o sí mẹ́ta mẹ́ta ok ẹ jẹ́ mẹ́rin pè wá ẹ jẹ́ mẹ́rin pè wá ìbàdàn ìbàdàn ìbàdàn ìbàdàn ìbàdàn. Eh, eh, sorry ṣé bus to proceed lọ ìbàdàn ni. kí lẹ́yìn ṣe báyìí sí ṣé torí pé àti lo máìkì à ń pè ìbàdàn ìbàdàn ẹ̀ tún pé ṣé ìbàdàn ni ìbàdàn ni o ìbàdàn ló lọ ìbàdàn ni ń lọ ẹ wo ẹ fìdí jókòó ẹkọ ní òkèlè o fẹ gbọ́ ojú òní tí ẹsẹ̀ lẹ kọ́kọ́ gbé wọlé o. èèyàn wà ń bí tẹ́lẹ̀ èèyàn wà bẹ́ẹ̀ tó nìyẹn bá dé èèyàn wà bí sẹ́ẹ̀. téèyàn bá dé máa ṣe ń jẹ. are you paying for me. tá a máa sọ nǹkan fún yẹn mọ̀ èèyàn wà bínú mọ́tò kẹ́ tó débi ẹ̀ sọ pé kìnìkan kìnìkan. hey man take your time ẹ má bínú jàre ah, ìbejì ni ni. Hmm. ìbejì ni wọ́n méjì ni wọ́n. ẹ ò dé really were èjì rẹ èjì rẹ ẹ̀dùn gbẹlẹ́njẹ mbabi ǹbá bí ǹbá yọ owólé alákìsà ọ̀sán alákìsà dónígbà aṣọ kí ló dé tí ìgbà tí yóò dé ṣọ́ọ̀dà yẹn kò complete now aṣọ tí yín tó complete àbáyín ah, ah, wì ìgbà tá a ti rí pé nínú òrùn burúkú ilẹ̀ tí kò ti suit láti mọ̀ pé frustration lives in you <laughs> òṣìṣkò. salamu aleykum wa rahmatulahi wa barakatu. kó tí ní kí nǹkan mi pariwo nínú ọkọ kí mi ṣe yàmàyàmà kó ṣe yín. ẹ jẹ́ ká fi ìrìn àjò wa lé ah, ọlọ́run ọba lọ́wọ́. ẹ jọ ẹ jọ ń bọ̀lẹ̀ yín náà wàá mọ̀ wọ́n lọ́ba. àwa yín hello hello hello yeah, um, mo ti wà nù ọkọ̀. Yẹmi ni pẹ́ débẹ̀. Just give me a few hours, I'll be there. Uh, the camera is with me, Am I worried? Ejo, jọ̀ọ́ ẹ kàn accommodation mi kó wà intact. E de send balance mi, mi be ẹ ń ṣe. Ẹ máa like be? Bámi, mo sọ fún ìmọ̀lẹ́, five hundred naira Lo ẹrù yín, five hundred naira. Ilé wa de tó ń fi gbìmọ̀ mi, amọ̀ra ti tẹ́lẹ̀ ni, èmi wá ń o wọ́n mọ̀ pé mò ń mi. iye owó orílẹ̀-èdè ẹran mo bẹ́ẹ̀ ń dín in lẹ̀ ni. ta lè yẹn ta lẹ́ran ṣẹ́ra lé yín lẹ́ran. gbogbo wọn náà láàkó pọ̀. ọ̀dà èmi ò tiẹ̀ bẹ́ẹ̀ lẹ́jọ́ èmi ò ní n ò ní five hundred kankan lẹ́yìn bẹ́tà mẹ́ta. kílẹ̀ wù. bẹ́tà mẹ́ta ni. bẹ́tà mélòó. mẹ́ta mẹ́ta. wàá nẹ́rù yín lé ni kárí rẹ o dákàwọ ah. ọmọ kú. ẹ ń bọ̀ ò dákun jẹ yẹn ju ẹrù yìí ò jẹ dúró ná ṣé bẹ́ẹ̀ yẹn bá ti ń lọ ọ̀tà lẹ́nu ẹ ẹ ẹ ṣé bẹ́ẹ̀ yẹn bá ẹ gbogbo àdé olè. ìwọ ọmọbìnrin oníwèrè lórí jẹ́ sọ kankan fún ẹ tí n bá ti ń dúnàdúrà gbèsè ayé mi tí mò ń negotiate lọ́wọ́ o débìlì sọ pé kárí ilé. ẹ bá fẹ́ gbẹ́jọba lẹ̀ jáde gbẹ́gbàrà lẹ̀ kẹ́ tó mọ̀ràn ju bí egun ti ń léwèrè tẹ́fẹ́ kanra mọ́ mi ni ẹ mọ iye owó tẹ́ ẹ san kẹ́ tó rajà o. kọ́ńdọ́ lọ́wọ́ kan lọ́wọ́ lọ́ba ń sanwó ọkọ ni. ó lè má pè láti ilé o. kò pé ni mo wádìí ọkọ dúró ní kí ni máa ń ṣe yín wàràwàrà náà ẹ sì máa ṣe é díẹ̀ díẹ̀ wọ́n ní dẹẹdẹ mi rà ọ mo ṣe é díẹ̀ díẹ̀ kí ló dé n ò ní àpò méjì àbọ̀. àṣé mọ̀mọ́ tẹ́ ẹ̀ nínú ẹrù ni ẹ̀yin lẹ́bàá sìgìdì tẹ́ gbé nínú ẹrù tá a fẹ́ bá yín gbé. èmi ò mọ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ gbé lórí ẹsẹ̀ yín. irọ́ wọn ò kọ́ mi ni bí wọ́n bá kọ́ mi wípé bí wọ́n ti ṣe nù wọ́n gbé lórí ẹsẹ̀ mi. ẹ̀yin lẹ́yìn Ah, ah. mo sáré ìpasọ̀ mi ń tutù kí ló dé mo ti wẹ̀ kí n tó kú òle. mo tún yín wẹ̀ ni tún mi wẹ̀. ẹbí ọmọ fún yín. wo sú ààrẹ rẹ. wọ́n yín lè ní o. Ah. ẹ sàsán ẹ lọ wọlé àkó imọ̀ ẹran. wọn ò kó ẹ mẹ́rin. mo lọ àkó imọ̀ wọn. wọn ò kó ìyá ẹ mẹ́rin wọn ò kó bàbá rẹ mẹ́rin wọn ò kó ara lẹ́yìn wọn ò kó mẹ́rin. ibi ẹrí ẹsùn ìwọ dàgìnì dàgìnì bí ọ̀rẹ́ ìbálẹ̀. ìrẹsẹ̀ wọlé inú ọkọ̀. olóòṣì wo ẹrù mi ò gbọ́dọ̀ bàjẹ́ o. ẹ jẹ́ gbórí mo fi jọ wọn nínú ilé yìí mo fi jọ wọn mo fi jọ wọn má rẹ jùmọ mi mo fi jọ wọn olóòsì ẹrù mi àgbọ́dọ̀ bàjẹ́ o ẹrù mi èé bàjẹ́. ẹ jẹ́ sọ kankan kan fún mi mo mm. ṣe dynamis go dáadáa mọ́ o o lè bẹ́lẹ̀gbẹ́ pẹ́. Ah, bí ọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ wá dáràn. ní ìrọ̀rùn rí ìsinmi ah, dà. ẹ bẹ́ẹ̀ lọ́nu ọkọ̀ ẹ bẹ́ẹ̀ lọ́nu ọkọ̀. Ah, ẹ lè sùúrù rẹ ẹ lè sùúrù rẹ táà lè dúnàdúrà rẹ táà lè dúnàdúrà rẹ ọkọ̀ ìlú lẹ́wọ̀ ẹ̀yìn wòlé bàbá ayélé lọ́kọ̀ọ̀kẹ́ mọ́ rẹ̀ ṣe oko káàkiri agboolé orí yín yìí ìbàdàn ìbàdàn. ọ̀rọ̀ dání ló ń dìkùtà ọ̀rọ̀ ń dìkùtà ṣẹ̀rù ẹni tó fúyẹ́ ìrora ayé mi tó wúwo. Ah! ọba bá mi gbé jésù wá fòpin sí ọba mi gbé ẹrù mi ò bàbá bá mi gbé ẹrù mi kó búyẹ́ ẹ̀rọ yìí ló lè kókó bí àtàpàkò ẹsẹ̀ yóò jẹ́ kí ọ̀hún arọ́jú kókó rọ́jú jẹ ẹran ara yín kó wá sanwó owó yìí. ẹsẹ̀ bàbá rẹ̀ wọ́n padà bọ̀ kó wá tọ̀ ọmọ ọ̀run. tó ti yọ ọ̀ọ́ni wéèrè ni ọ torí èmi mọ̀ bí ẹ ti mú wéèrè rẹ wá tán bá wà ti bí ọ̀dà ìwọ dìde kọ́ jẹ́ nǹkan kọ́ ọmọ sanwó kọ́ ọmọ lọ. èmi jíde jẹ̀dọ̀ èmi jíde jẹ̀dọ̀ aláìníwèrè gbogbo gbogbo wèrè tó wà lórí mà bá yín sọ ẹyà wèrè ni ẹ ṣe àbáyé yìí fẹ́ bàjẹ́ ni ah. mọ́tò fẹ́ parí ni. <laughs> ó ti rí ọ mo wá rí pé gúúkú wèrè ni ọ ìwà sọ fún ọ pé mi kò gbádùn tí wọn bá ti bí ọdá sẹ dẹ́ndẹ̀n tọkọ òdìdé kọ́ ọmọ lọ eyín ìyàtọ̀ ọkọ ẹnu tí ò lè gẹran wọn padà bọ̀ wọ ọ̀dà àgbò ni ọ̀rọ̀ ló yẹ ọ́. ọmọbìnrin máa ní wèrè o. lérò bá ti pọ̀ ju gáràjì náà. àbí ti ajá wèrè sí wèrè orí mi báyìí torí wèrè mi ò tiẹ̀ fẹ́ kápá wèrè yìí mọ́. ṣùgbọ́n bí bí kú ló lóko ni bí bí kàgùtò ni bí kákájọ ẹ wò ìdí búyà mi máa ń kọ́ gbájú fún o. àbí kí n bá sọ kínní ìmọ̀ yẹn ló ẹlẹ láti bò o sì nawọ́ tọ́ nawọ́ tọ́ ṣé o fẹ́ dalẹ̀ ní àyìn ni. ṣé èrò ọgbọ́dọ̀ tó jókòó mọ́ ni. alága wà ń bẹ̀ yẹn tó jókòó mẹ́wọ́. alága alága ti ilé àbí etí ń dùn yẹn ẹgbẹ́ yóò bá bọ̀ òye mi ni ẹni tó jókòó sí àyìn tẹ́lẹ̀ alára rírọ̀ ni kì í sálára yíyí bíi tipákó bíi tí mà ó sáré lọ́ọ̀bẹ̀ yẹn lásán. láti fọwọ́ tẹ èmi lára wò ni. kò sí bára rẹ ṣe lè rọ̀ tó kò lè dàbí tibí. nígbà báyà ni kẹ́ ẹ ẹ ẹ ẹ wàláì kò sáyè rẹ. kí ni ṣe àwọn èèyàn gẹ́gẹ́. àwọn alága tó wà tó làgà gẹ́gẹ́ wà bẹ́ẹ̀ yẹn o kò sáyè rẹ níyì o. èmi mo sọ bẹ́ẹ̀. mo pàdé pé. ayé ọ̀pẹ̀ mi náà tilẹ̀ fún mi fún ọ. ìbàdàn mọ̀ bọ̀ ìbàdàn. ẹ wo torí tọ lọ́hùn ẹ wá bẹ́ẹ̀ mi sọ fún ẹ̀gbá tó kúmọ̀ pa ẹ jọ máa bá fáwẹrẹ gidi gẹ́ni o ẹ jọ nítorí ọlọ́run lákọ̀ọ́kọ́ náà èlò lówó mọ́tò ẹnìkan orí ẹnìkan. yóò lè kulẹ̀ gà yín pọ̀ nù. àní èlò lówó orí ẹnìkan one thousand ni. màá fún yín one five ẹ wá bá mi sọ fún wọn kí wọ́n bèbè sún bíbẹ̀ ẹ̀kọ́ kí wọ́n bọ́lẹ̀ ẹ jọ mú kánjú o mú kánjú o one thousand five hundred yà máa fún yín. ẹ ti jókòó ẹ jẹ́ àlọ́ ebi wá kí ló wù ẹ ti jókòó àbórí ìwọ̀n burú. ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀. ẹ ẹ ǹjọ ẹran gbòòrò òòrè èèyàn bí kan tó kúrò ní wo àgbo ọmọ ló wà níbí ẹni ẹlẹ́ni ló kó síbí pé òun fẹ́ sáré lọ ṣe gámẹ̀ yẹn. ẹ̀ ń sẹ́ ìjọba yẹn. sẹ́jọ́ wá ni. bá a bá jọ wá kan wájú ẹni kan ló ọmọ síbì kan àgbo ọmọ àgbo ni sọ fún yín pé ẹni ẹnìkan ló làgbo kí ni tí ọba ìtẹ̀lẹ̀ kí ni tí rí. sọ pé alágbó wà nítòsí mọ ọrú yín mọ ọrú yín. obìnrin tó wájú ló jẹ́ kẹ́ fọ̀ kẹ́ ẹ fọ̀ tẹ́ ẹ tẹ ẹ gbọ́ kí gálọ́pì ọ̀sẹ̀ lè gàgàgà gbẹgbẹ gbẹgbẹ ẹ máa fọ́ ọgùn ẹ wọ́n ní alága ẹ ní sórí ibu ìgbà bí a wọn á kẹrù rẹ torí ebi rẹ mọ mi ẹ bá kẹrù ìlọwọ. kẹ́ni ó bẹ kẹrù ìlọwọ ó ṣe èrè yìí. títí mo bá sọ owó yìí títí mo bá sọ owó yìí títí mo bá sọ owó yìí títí mo bá sọ owó yìí. wo kọ́ ọgbẹ́ lórí burúkú darí tó o bá kọ́ ọ́ bá kọ́ kọ́wọ́ mi lé lọ ẹ tí ó mọ̀ ọ́ nílé wọn. bẹ́ẹ̀ mo kọ́ jíde mọ́. ọmọ ọmọ ọmọ ọmọ yẹn dúró ní ọkọ̀ gbogbo èèyàn lè dá dúró. ẹni sùúrù àwọn àti àwọn ìyàwó ń ìyàwó ta ni ta ìyàwó mi. ẹ gbọ́dọ̀ fẹ́ fẹ́ yàwó ẹ bèrè lọ́wọ́ ẹ. bèrè lọ́wọ́ ta ní sọ́sọ́ ọ̀wọ́ wèrè tí má sí àgbò ọkọ ọkùnrin alọ́ ń dá yẹn dúró nú ọkọ̀ sí àmà nà dá dúró. ẹgbọ́n mi jàre ẹgbọ́n obìnrin jà ẹ múra gàgàgàgà ẹ wo nàìjíríà ọ̀bàrẹ̀ gbàgbọ́ olúwa dáadáa wọn bẹ́ẹ̀ bá bá obìnrin jà bẹ́ẹ̀ ṣe wà á tọ́lọ́pàá bá kọjá ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe pé ọ lọ complain fún wọn ọlọ́run ẹ̀ ń tọ́ bá mú ibà sọ̀rọ̀ nínú ẹ̀wọ̀n ní ẹ̀wọ̀n ní. àbáyé yìí bẹ bàjẹ́ ni ẹ̀yìn sí èrè. bẹ́ẹ̀ ni sí àmàlú bẹ́ẹ̀ ni sí àmàlú. ọ̀tẹ̀ tábà sanwó tèmi o ó tọrọ mo sọ fún ọ. gbígbà ṣe gbé báàgì dé ẹgbẹ́ inú ọkọ̀ ẹlẹ́fẹ́ lọ jẹun ẹlẹ́ẹ̀nì ẹ̀pẹ́ ṣé àti pẹ́ báyìí pẹ́pẹ́ lòwú ṣe ní arọ́. ọlọ́run mọ̀ jẹ́ kí èèyàn rogun adánidó tó ń gbèsè o adánidó tó ń gbèsè láyé yẹn ah! ẹ mọ̀ gbọ́ ẹ mọ̀ gbọ́ ṣé bí wọ́n ti jẹun tán. wọ́n ti jẹun. ẹ èlò ni oúnjẹ tí wọ́n jẹ àpò méjì ló jẹ wèrè jaran mẹ́ta ọwọ àtàwọn kùnà abọ ń sọ fẹmi pẹ rẹ yìí. ẹni sùúrù ẹni sùúrù èèlò ni wọ́n san nínú owó tí ń bẹ lẹ. kò rí kankan san o hm? kò san kankan bọ̀dọ̀ onífìlọ́dẹ hmm. ẹ̀ sàn kankan bẹ́ẹ̀ hmm. ìjà aláwọ̀ sọ ní fẹ́ sọ ni ẹ ṣe kí ni. ẹ fún ilé ẹran mẹ́ta ẹ jẹ́ kẹ́ yọ kan ẹ jẹ́ pọ̀nmọ́ bí ẹgbẹ́ bí ìgbẹ́ kú bá jẹ ẹran. kéle kéle. àbúsọ̀rọ̀ ẹ̀yin. ṣùgbọ́n ọ̀gá ẹ̀ ti wá sí ẹ̀. jíde jẹ́ndọ̀dé jíde ooo jíde jẹ́ndọ̀dé jíde pẹ̀lẹ́. irú ẹ̀jẹ̀ ni tẹ̀lé yín dé yàrá ẹ̀. Hmm. èmi ò lọ́dọ̀ ya kí ni fẹ́ẹ́ ṣe lọ́dọ̀ ya èmi ń lọ́wọ́ ọmọ tó ni mo ń lọ mo ń lọ Ìbàdàn. ta ló bá yín sọ̀rọ̀ ya tájú wọ́n mo fẹ́ sìn dé garage kí n rí kẹ́ ẹ wọ mọ́tò ní ṣojú mi èwo ni garage ẹ̀yà títà ni. láyéláyé kí n ṣèkọ́ tó máa tẹ̀lé ọ̀sán ni ó sọ fún mi pé ó máa tẹ̀lé mi lọ Ìbàdàn torí kíni fún mi ní kò tó ẹ fún mi kémi máa lọ tèmi. àǹtí mi mo mọ̀ yín dáadáa sọ́ọ́lẹ̀ ilẹ̀ fẹ́ lọ wọ̀ èmi mm. èmi èmi mm. tí máa wọ mọ́tò ní páàkì tí máa dẹ̀ sanwó tí máa sanwó fún wọn tí máa kọ́rúkọ mi sínú ìwé tó ń kọ́rúkọ sí. kódà ẹgbà fún mi nìkan tó máa fún mi. <laughs> o ṣe o ṣe. àǹtí mi àǹtí mi ẹ jọ̀ọ́ gáràjì ní kẹ́ ti lọ wọ mọ́tò o ẹ má wọ sọlẹ o ẹ má wọ sọlẹ o. Ah, aṣọ ọmọ kékeré ni mi ni ṣé mi mọ̀kọ́ tí mo ṣe ni eré mi tó jẹ́ pé máa lọ́wọ́ mọ́tò nínú gáràjì. mo fọ́ náà bá sìn ín. mo ti lọ. owó iná owó dà. ọ̀nkú àyẹ̀mí lẹ́jọ́ kò sí. ọ̀ngbà yẹn. ẹ̀yin ni mò ń bá wí ṣé wọn sọ fún yín pé àyẹ̀mí lẹ́jọ́ kò sí ni ṣé mo bá yín bí ni. o bá bẹ. Ah, ẹ má bẹ. o bá bẹ. ẹ jọ tí màá respect yín mọ respect mi ẹ má fún mi ní ẹbọ. mi fọ lẹbọ. ẹ má fún mi ní ẹbọ. ṣé mo bá yín bí ẹjọ́ kò mo jókòó lé yín lórí. ṣé mo sọ fún ẹ bá bẹ fún ọmọ sílẹ̀ mo ṣàlàyé fún ọ. àbí wọn bẹ̀rù mi bí ṣé ẹ bẹ̀rù mi bí. ẹ wo ẹrù mi ṣàwà ń bí. mo bá di yín bí ni. ẹ wo ẹ jẹ má bínú. ẹ jọ bàbá ẹ ní sùn. bàbá. ẹ sẹ́ mẹ́ni yìí rí ni àbí ìyàwó yìí ni àbó lórí burúkú ni bàbá yìí ni kí lóore ṣé wọ́n lè fi yí ni. àǹtí àǹtí ẹ má bínú ah, táwọn bá gbọ́ tèmi ẹ̀yin aṣá gbọ́ tèmi ṣé ẹ lè jókòó sí ibà tẹ́tẹ́. èmi ni mo jókòó sí ibà mo lọ ra nǹkan ni ẹrù mi dẹ̀ wà níbí. ṣe sọ fún ẹ kọ̀ńdọ́tọ̀ tó ń pèrò. Ah, ah, mi sọ fún kọ̀ńdọ́tọ̀ bọ̀ mo sọ fún bàbá pé mò ń bọ̀ mo fẹ́ lọ ra nǹkan. ẹ mọ ọkàn tí màá sọ fún ìtura Ọlọ́run ọba ẹ ní jẹ̀bi láyé yín o ẹ lọ wọ next one màá dúró di next turn látàwọn tí mo ti wà ń bí ó da ẹrù mi tó bá wà ń bí nǹkan. ẹ tún gbẹrù sí bí. mo gbẹrù sí bí mo mo gbẹrù sí bẹ́ẹ̀. mo gbẹrù sí bẹ́ẹ̀. ẹ má jẹ́ nsẹ̀yìn ah, o ẹ má jẹ́ nsẹ̀yìn o. next time you monitor your properties you won't leave the car park anyhow. english kí n má lọ ra nǹkan mọ́ a má lọ ra nǹkan mọ́. yẹsẹ ó dà mẹ. ẹ ṣáà jẹ́ àlọ́ ọjọ́ ti ń lọ ẹ dákun. Ah. ó sanwó nù. àṣàlàyé fún oúnjẹ ọlọ́run. kí tiẹ̀ ṣé wọ́n lọ fẹ́ bá mi sọ ó ní kí omi ranjú kí omi ranjú mọ́ ranjú mọ́ mi jàre mo fẹ́ ṣe wèrèwèrè látàárọ̀ ìgbà. kí ló ṣe yín. ẹ ẹ jẹ bá mi kọ ah, ah. mi mọ apá mi jíjẹ máa wà mẹ. ẹ má ọ̀rẹ́ àmọ́ yín kí ló yín. jíde jẹ̀ǹdọ̀. jíde jẹ̀ǹdọ̀. jíde jẹ̀ǹdọ̀. pẹpẹ sọ pé jimasun. òkè òkè mute. òkè òkè mute. ìfẹ́ gbọ́rí. ṣé middle name ni òkè wọn àbí sọ́ọ̀nì. ẹ̀sìn lọ́wọ́ àwọn tó sọ mí lórúkọ. owó tí ń dà. ẹ jẹ́ káwọn náà kọ orúkọ náà. Ah. ó yá ẹ kọ orúkọ rẹ. Excuse me, eh, can I glance your paper? ẹ wo mo ètì yín gan-an tẹ́ bá mọ̀ ok ẹ fẹ́ ra pépà àbẹ fẹ́ ka pépà lẹ lọ́n fowó ti yín jẹun ẹ ti jẹ gbogbo future yín ẹ wá jókòó sẹ́gbẹ̀ẹ́ mi sí ẹ sọ Mr. Jide jẹndọ ok what you call yourself. oya ah, si mo mo le paranoid i don't want to. Jide jẹndọ bọ̀dá jẹ oúnjẹ. bàtọ sálákọ̀wé onísù ta ló máa win this ṣé bọ̀dá lóyún gíràn ni tàbí bọ̀dá olóyìnbó lẹ́nu. ṣé jẹndọ ni onípinafọ ni àbí alákọ̀wé oní oya òun o. òun ni nínú ọkọ̀ iná náà ti ń rọ́ọ̀nù jíngù báyìí. you see your life. ẹ dá padà níbo lè fẹ́ gbéra yín. àmàlà kò sọ́jọ́ àmàlà kò sọ́jọ́ sísèmi ni mo gbé ẹdọ ṣùgbọ́n má bẹ̀rẹ̀ mi o jẹ́ má bẹ̀rẹ̀ àwọn àwọn jẹ́ with my level of exposure. ó yá bọ́lẹ̀ ó yá bọ́lẹ̀. alaye kò sówó lọ́wọ́ ní ìṣù kò sówó lọ́wọ́ má bẹ̀rẹ̀ àwọn kẹ́kẹ́ kẹ́ni wọ́n jẹ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ yín. ẹ ṣe jàre ẹ ṣe jàre. ó yá owó bàbá bẹ́ẹ̀ ta ọ̀gá mi ò sàti wákọ̀ lẹ́lẹ̀ ò ní pín in kìn ọkọ̀ ti pé. ẹ̀rọ de wẹ́. mo ṣàjọ etí mo ṣe. báyà bí. Ah. bàbá àgbà bàbá àgbà bàbá àgbà. wèrè ni òun olórí ibú ṣe òun gbé búlọ̀kù tẹ̀lé. òun ká tẹ̀ ń lò lórí lọ́wọ́. àṣàládù fòun sí ọlọ́run. ibo tó ni ibi ìjọ mọ́sálásí ni. àṣàládù fòun sí ọlọ́run. ẹ̀tí náà la fẹ́ sọ fún yẹn ọmọ ìyá wa. ẹ dákun gbogbo ń gbéra yín sẹ́nu ọkọ̀ yìí ẹ dákun o kùránì tá a gbé dání o èyí tá a ẹ sọ́ra o ẹ má jẹ́ bí lìí o ẹni ó bá forí yóò rìn lọ ni o. yìí náà ṣe é. lè pè. ìyá kọ bá ti dé. inú òní bí kó yìnbọn gbìn tó bá yìnbọn gbìn ni pè é ni ọwọ́ ló fi kórè ẹ. tẹ ẹ gbọ́ ẹ fọwọ́ gbowó àwa gan bọ̀ á gbowó tí a. mo sà pé àbò ìyàwó yìí mo sà pé mo ti gbowó pé. mo ti gbowó pé bàtà àwọn ọmọ yìí mà ní wọn làwọn fẹ́ gbé ra wọn. àwọn ọmọ yìí. ẹ torí ẹ torí. owó bàbá mẹ́ta.

tètè ẹsẹ yìí ẹdẹ wọn fẹẹ sì mí ọgá. mo lè wá gbogbo yín pa mo lè wá yín wọdò. ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹdẹ mo ní ẹ má máa sọnù ẹ lè wá yẹn pa o ẹ wò bẹ́ẹ̀ ya wèrè ẹ wò ẹ jẹ sọ ẹ bọ́lẹ̀ ó ní iye burú àbọ̀lẹ̀ àbọ̀lẹ̀ yìí ti dà àìwọ́ wèrè nínú ìdí ọ̀rọ̀ yìí. ẹ jẹ́ ìbùrù ó yá ọ̀rọ̀ kí lẹ fẹ́ tà. ó yẹ ẹja ọ̀lẹ̀ fẹ́ ro ó yẹ ẹ̀dá síbí. ṣe ti ṣe tán ṣe ti sọ̀rọ̀ tán. ṣòtàn àṣẹdànù. kí ni wọ́n ah. jẹ́ lọ́jọ́ kì ṣe jíìpù. ọ̀wọ́n aláwọn ọmọ ìbí kan sẹ́yìn ẹran ẹ̀ wá gbà mí ewu wèrè gẹrẹ bá wèrè lọ. kí ló ṣẹlẹ̀ gan. ẹ wo ẹ wo bọ́lá kọ́ lọ tọ̀ ẹ. ẹ bá gbowó mi ọkọ mi wọ mọ́tò yìí mọ́. Ah. ẹ lè mọ bùgá ẹ lè mọ bùgá ẹ lè mọ bùgá. ọ̀tá ni ẹ kọ́ ṣé ẹjọ́ wà ní pẹ̀lú àwọn arábì. ọkọ mi wọ mọ́tò yìí mọ́. mọ́tò ìwọ. ẹ má ṣe ẹjọ́ òbó bí tẹ bá ti rí èrò méjì sí wàá pè mí mò ń sùn. Ah. ẹ wá ẹ wá bí ẹ wá bí ẹ wo ẹ ní tójú oorun dojú kó o ẹ ní sunun láyé ká ẹ lọ jí lọ́rùn o akílódé èèyàn mélòó ló bọ́lẹ̀ èèyàn mélòó ló bọ́lẹ̀ èèyàn méjì péré màá sanwó ẹ. ẹ já lọ ẹ já lọ ẹ já lọ kí ló ṣe yín kí ló ṣe yín kí ló ṣe yín ẹsùjà ẹsùjà wọlé ẹwọ kádàrà wọlé tẹ pa ẹbí kádàrà tó bá yẹn ẹbí kádàrà kọ ayé mi. ó yẹ fún lọ́wọ́ yẹn láàrin wọn ti fún lọ́wọ́ yẹn. jíde jẹ́ńdọ̀ dé jíde o jíde jẹ́ńdọ̀ dé jíde o jíde jẹ́ńdọ̀ dé jíde jẹ́ńdọ̀ dé jíde jẹ́ńdọ̀ dé. kájọ máa ṣeré. dídé jẹ́ńdà o àṣà oríṣiríṣi ló ń bẹ lọ́wọ́ Ibadan. o jíde ìbàdàn ti lọ kọjá ìbàdàn. ẹ̀ẹ́ mọ̀ bọ̀ o. ni mo lọ. Ìbàdàn. Ibadan. Ibadan ni mo lọ. Ìbàdàn. Ibadan ni mo sọ mi sọ pé lọ́kọjà o. Lọ́kọjà kọ́ lọ́kùlù ni àpẹ̀wàdà ìbàdàn ilé olúyọ̀lé ìbàdàn. èlò ni. one thousand. ẹ ẹ èmi ò ìbàdàn máa wọ ní five thousand. one two three four five six seven eight nine ten thousand ẹyọ kan one thousand. ten thousand. ní ta ni. ah mi ò lè wọ ten thousand. one thousand. ẹ ẹgbẹ̀rún kan. ìbàdàn. ẹ one thousand. ẹ ẹ ìtòrí ìbàdàn ni mo lọ. ẹ one thousand. ó dẹ̀ bẹ̀rẹ̀ lọ́bì kò ṣe lọ́kọjà. ẹ̀rọ lọ́kọjà ẹ̀rọ lọ́kùnrin. téèyàn bá ti ń gbèrò orí rìn bá lọ́bàjà ti ṣe ìwọ ò lè wọlé sẹ́yìn àbí ò lè wọlé túmọ̀ yìí sẹ́yìn ìfọ̀nkó ògbọ́lẹ̀ ẹja lọ ẹja lọ ẹja lọ. ẹ bẹ tilẹ̀ fẹ́ jẹ́ wọlé ẹ bẹ jẹ́lẹ̀ kò fi ọjà ẹ ní sùúrù ọ̀rọ̀ ọ̀gá. máa pa ẹ̀ máa pa ẹ̀ máa pa ẹ̀. bẹ́ẹ̀ mà lọ rí ní nìkan ni kẹ́kẹ́ bá kọ̀ ìdí ẹ̀ kọ̀. Jíde jíde jíde jíde abẹ́rẹ́ kú. bá mẹ́ta díẹ̀ díẹ̀ kí ló tẹ̀lẹ̀ kí ló dé bá mẹ́ta kí ló tẹ̀lẹ̀. bá o tẹ́ gbọ́. kí ló ṣẹlẹ̀ báyìí. bá mẹ́ta kí ló dé. bá mẹ́ta kí ló dé. kí ló tẹ̀lẹ̀ o tọkọ. ọkọ mẹ́bìnrin. bá mẹ́ta kí ló mọ́kọ. ẹ̀ sọ́kà sọ bá mẹ́tò yìí ṣe o rọ mi sí kó tó di pa kó nǹkan rẹ. pọ̀rọ̀ mi sínú radiator. absorber sínú omi omi sínú absorber. ẹ filẹ ìṣáyìn yẹn ń bá mi wọ mọ́tò mi. filẹ omi làwọn arọ ọ̀sà sọ́fà wa ọkùnrin kí ló ṣe bàá mẹ́ta. ẹ kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ ẹ wọ́n lórí burúkú mọ́ kẹ́jú wa èmi kẹ́jú jàre. lẹ́tọ̀ọ́ ni kẹ́kọ̀ọ́ lẹ́tọ̀ọ́ ni. sẹ́wẹ̀ ni ọmọ ṣe é sẹ́wẹ̀ ẹgbẹ́ yìí ni. wọ́n bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ ọmọ ìkẹlẹ̀ lélẹ̀ sọ ọ̀nà mi. ẹnu ẹ mọ̀dánà mọ̀dánà. ẹnu ẹ mọ̀lẹ̀ mọ̀lẹ̀ mọ̀lẹ̀. kọ́ ẹyin kọ́ lè nọ mi. ó lè nọ ó lè nọ. ọlọ́run kọ́ dayin lajẹ́ ọláyìn mo rẹ̀ ni. ó lè nọ. ẹ má bẹ̀rù kiri gbẹ́nu ẹ̀ náà. ẹ kò sẹ́ ẹ sẹ́ ẹ̀ mọ̀ mi ni. ẹ sẹ́ ẹ̀ mọ̀ mi ni sẹ́fẹ́ mi èmi tí èmi èlé èmi kọ́ mo fúnpa ilé ní five hundred èmi pọ́lítì lẹ́gbẹ́ mo gbé pọ́lítì fún yín ni. nígbà tẹ gbèrò tẹ ah. ní àwọn kan gbéra wọn tẹbi nílé wọn bọ́lẹ̀ èmi kọ́ ni mo sọ́wọ́ méjèèjì nígbà tẹ wá padà rérò mi ìgbé lójú títì eh. ẹjọ́ tó lọ́wọ́ ṣé ẹ fún mi lọ́wọ́ padà yìí. ẹ mọ jẹ kó sì kò ní yẹ yín àgbàlagbà kò ní yẹ yín. Eh. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sọmọ sọ wàláyé mo kò ní kò ní dàbí kò ní yẹyí. wàhálà ti pọ̀ jù láti gba ti wọnú ọkọ òní kó ti rí gan. wèrè ṣe mí gan ẹ wo bí bẹ́ẹ̀ ìrìn àgbàdà o ẹ má fi sàtìrìn àgbàdà o ẹ má fi sàtìrìn àgbàdà o o wàhálà ẹ ọ̀pá yín o wàhálà tèmi ní ọ̀pá yín. ọ̀gá kí ló pilẹ̀ tọkọ. sọ wọ́n rọ mi sí ẹnu sọ́kàpù sọ́fà. Eh, eh, radiator oh. inú oh, oh, radiator mọ̀rọ̀ eh, sí i inú radiator lọ́rọ̀ sí i mọ̀rọ̀ mi sí i ìwọlọba mọ́tò jẹ́ yàrá níbi tá a bá dé yìí ń jẹ́ kẹ́ mọ̀ pé láńlọ́ọ̀dù ńlẹ̀ tó nílé dírẹ́fà ńlẹ̀ tó ní mọ́tò nọ́ọ̀sì ni wọ́n láàárẹ̀ kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ báyìí ẹ́ńjìnì mọ́tò ti jábọ́ lọ́nà ẹ̀ mọ̀. Eh, ah, ẹ eh, kí ló wá bẹ̀rẹ̀ kí ló bẹ̀rẹ̀ gángan. mi lọ eh, bí kankan mọ báyìí. ẹ lọ mọ ṣé dábàá ẹ lè wá kọ mọ. ẹ̀gbọ́n ẹ bá ń rọ ọkọ yìí lẹ. bàbá kò ewo. ó yà wọ́n lè kí ọjà yọ ọsẹ fún sọ ti bá yọ ọsẹ. yọ ọsẹ. àwọn ìjọba ni sí àárín o èsù lélẹ̀ yìí o èsù lé o èsù lé o. wèrè lélẹ̀ náà kò yọ ọkọ kan. ọlọ́mọ kájú. ọwọ́ ni wọ́n dẹ̀ bùn kárí. ẹgbẹ́ mi mọ́ wa kọ́ yìí. ọyá bá mi tí mọ́tò yìí. ok ok ẹ um, Mr. Ajide jẹ náà get down let's go excuse me never in your life in your life in your life and in your life again touch me. are you mad. are, are you, you crazy. are you are you crazy. Ah, ma are you You, you must get down. You're, you're, eh, oh my God, ojú ẹ uh, eh, wèrè eh, lélẹ́yìn ni. Èmi You know who you are talking to. Wèrè lélẹ́yìn ni kí ló ṣe. Ẹyẹ bàjẹ́ ni. Èmi. Èmi ló bá sọ̀rọ̀ ló rọ ni. Máa nọ. Alákọ̀wé alákọ̀wé àti gbọ́n tí wọ́n ni wàhálà yẹn ti pọ̀ jù alákọ̀wé. You mad? Alákọ̀wé. You know I dislike you. Alákọ̀wé ogun mu ọ látàárọ̀ nínú mọ́tò. Yamadi. Ah, ẹ wo Mr. Tusa. Mr. Tisha. What happened? Mr. Tisha. Ẹ wo ẹ má jà torí tèmi ṣó ti yẹyin nísì. Ṣé nígbà tí mo ti wọnú mọ́tò lẹ́ẹ̀kan tí mo ti wọnú Mr. Tisha ló kọ́ tẹ́jú sí mi. Nígbà tí mo ti wọlé ni mo tún rí ẹ̀bùgà. Ìyẹn náà ló tẹ́jú sí mi. Àbọ̀ ẹni tó bá ti mọ̀ lọ sọ́jú náà ìméjèèjì òun ni máa fẹ́. Bó jẹ́ irú àwọn olórí ibú yìí ńlànà bíi inú àwa ńlọkọ́nù ọkọ rẹ̀ lọ́dún náà lọ́hùn ni. Èyí sí ọkọ̀ òun lè dé èbúté ògo báyìí. Àbẹ́rẹ́ ìrísí Ọlọ́run àsàlátù fún sí ọlọ́run àsàlátù fún sí ọlọ́run àsàlátù fún sí ọlọ́run àsàlátù fún sí ọlọ́run ṣe é rí gbogbo ń tà ń sọ fún yín rẹ̀ o ṣe é rí pé gbogbo yín ẹ̀kẹ́wé nísìnyí ọlọ́run má jẹ́ kéèyàn bó lórí ibú èèyàn wọ́kọ̀pọ̀ nígbà tá a fẹ́ gbéra kúrò níbùdókọ̀ lẹ́ẹ̀kan à ń sọ fún yín pé kẹ́ ẹ jẹ́ àsìn ọlọ́run kẹ́ ẹ ìgbẹ́ kan kákìrún nínú ọkọ̀ gbogbo yín fà kékọ́ ṣe níbi tẹ́ ẹ forí burúkú tí yín bá tèmi dé báyìí. ta mi ò lè mi ò lè mi ò lè sọ igi lùgbọ́ mi ò lè sọ igi lùgbọ́ ẹ ṣe máa lọ mi. báwo ló ní ọ̀sọ́ igi báwo ló ní ọ̀sọ́ igi. ó fà lèmi o ó fà lèmi mo sì ní fẹ́ mú lọ́rọ̀ lẹ́nu lọ́kùn lọ́kùn mẹ́rin lọ́kùn lọ́kùn nílẹ̀ tá ìwà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ló kọ́yẹ́rí ibi tá ìwà tí bá bẹ̀rẹ̀ wà lẹ́fún yín yóò sùn yín dẹ́rẹ́dà kọ́dọ́tà yìí ò ní dá ọ̀yà wa mi ọmọ mi dà ọmọ sálọ mi. ọ̀kọ́lá ìwọ náà mo dúró bí mo fọ́ I'm blushing èmi ní ṣèwọ́ yìí tún gbóná ìwọ náà ń pàjọ́ mọ́bìnrin bàńlọ́ ọba àjẹpọ̀ ìyá àrí aláka àwọn òbí dá kọ́bà ńlọ yóò kúnlẹ̀ tán ni. ẹ ayé alákọ̀wé la wa. kò sí wàhálà ó yá fọ́ọ̀kan ìyá rẹ̀ ń gbà sọpọ́ kan mi ọkọ mi ò balẹ̀ pẹ̀sẹ̀ lórí owó. sórí bẹ́ẹ̀dì ló wà ní sọ́ǹtẹ̀ piano ni. <laughs> fèrè mọ́ fèrè mọ́ fún fèrè ló fún hmm. kò sí wàhálà gbogbo ọtí ọmọ náà orí ọmọ la ti ń dọ̀ ọmọ. mo gbé. ara ṣé ọmọ pé ní nǹkan sọ pé mo gbé tèmi bá mi ìwọ gẹ́gẹ́ lọ ń jẹ́ bẹ́ẹ̀. mi fẹ́ o. mi fẹ́ o. imú ẹ jẹrẹjẹrẹ bí iléeṣẹ́ fansi bí wọn. ìwọ náà ń sọ̀rọ̀. yéèbà. mo mọ̀ bọ́. kí ni ṣe ọ. ah wèrè fóònù rẹ̀ mọ̀ ríǹgì olóṣó rẹ̀ tún ti ń pè ọ́ mọ̀ fọ́ ológun sán ìwọ náà ń mọ olóṣó. gbé fóònù yẹn. ó yí tiẹ̀ pa àní ọgbẹ́ mọ̀dánù àní ọgbẹ́ fóònù olóṣò rẹ̀ mọ̀ tí ń bínú kọ̀ mọ̀ ní sanwó. ọwọ́ tí ń gé láti bá mi gbé. èmi mo fi ra mi wọlé lọ́jọ́ rẹ̀ nítorí múrí kan tó fún mi àwèrè ah, eh, fóònù rẹ̀ ti eh, rí. ṣé èmi mo kó bẹ kó kẹ má rí ṣe lu. Ah, èmi ni ìríṣe àní ọgbẹ́ fóònù rẹ̀ bàbá wa sí gan lọ tún gbọ́. hello. <laughs> hello Rami èmi ni èmi ni bóore pọ̀ bá meta. Eh ta ló ń jẹ bẹ́ẹ̀ ẹ wo bí ṣe rí bàbá mẹ́ta tí n tó bá jẹ́ nìkan sọ bàbá mẹ́ta tó ń pè mí wọ́n pọ̀ wọ́n wà lọ́sọ̀gbọ́n wọ́n wà lákùrẹ́ wọ́n wà lẹ́kọ̀ọ́ wọ́n ń pè mí wọ́n pọ̀ dáadáa mo ní bàbá mẹ́ta lọ́wọ́ tó yapa ṣe àdúgbò ẹnìkan lé mẹ́ta lé ayé ni. bóore pọ̀ bó ẹ èmi èmi gáréèjì. ẹsẹ̀ máa sọ̀rọ̀ mi mọ̀ gbẹ́yìn ni. wàhálà wà ẹ ẹ àti gbé mọ́tò kúrò nù ọgbọ̀n mo ti kérò àti kọjá kọjá kọjá adé gbọ̀ngàn láti kọjá gbọ̀ngàn àwa à ń lọ à ń lọ èmi fi sí díà díà one díà two ètò àti gbàgà É e gbàgà èyí e gbàgà èyí mọ̀ ọ́n tó ṣe ọ́n kà ṣe zìí ntọ́wá sẹ́yìn gangan ni kò yé mi kọ́ ọ lè má bọ̀ ni. mo ṣe wà yìí sí mo sì wà aládé pọ̀ tí mo ṣayé láyé lókiri but ọlọ́run ti gbàkóso báyìí. ẹ ẹ ego kí ni. bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni lóṣù sí ego sọ́wọ́ fún mi nu ẹ má bínú má bínú dàda ẹ kọ́ èrò ń bẹ́nu ọkọ̀ àti gbowó. níbo gọ́gọ́ níbi tẹ wà. a ti kú olóṣogbo a ti kọjá àgbẹ̀kẹ̀ síwájú díẹ̀. ẹ kọjá àgbẹ̀kẹ̀ síwájú ẹ tẹ̀ tún ti wà move of closer díẹ̀. ẹ ẹ ẹ bá lè fún mi ní three hours. three hours. yes hours. láti pọ̀ bó owó láti ah. pọ̀ bó láti pọ̀ èkó ọ̀ wà ló three hours. o sì jọ ọ̀dà ọ̀dà bá wá ìkànnà ọmọ yín pé kí wọ́n wá wo kí ni tí ń ṣe ó lè jẹ́ kó dá gbèrè yìí ní ọ̀rọ̀ mi sínú eh, eh, inú trafikétọ̀. Ah, ṣe rí lásìkò tẹ wá pè sí tẹ nídìí ọmọṣẹ in fact gbogbo gáràjì ń ṣe ó ti dá torí gbogbo àwọn ọmọ yẹn gbogbo last month gbogbo wọn wà fẹlẹ́bù now wọn ò wà fẹlẹ́bù mọ́ torí pé kí ni wọ́n ti lọ lé ọdún kalẹ̀ àwọn òbí wọn máa fẹ́ dùn ọkọ tó sọdún. Ah, ahmed akílẹ̀ ẹ kórè burúkú lọ sẹbọ gbọ sẹbọ sọ ẹ máa tọ ṣẹlẹ̀ báyìí. olóhùn mẹ́ta lòun ó láti ládìpọ̀ ní èkó wá síbi gbọ̀ngàn bíi. raimi de burúkú yẹn. raimi. yes. i mean kí ló dé tó irọ́ ba yí ẹ jẹ́ báyìí. Ah, jọ ta ni ní nílé ayé yìí tí o kì í parọ́ bó bá parọ́ nílé ayé yìí o lè jẹun ah, owó wàá wà kí sàkú ni yes. sori yóò yẹ ká change orúkọ ẹ ní ká fún ọ lórúkọ tuntun irọ́ labi. ẹ tó bá pẹran sínú náà màá jókòó màá jẹ ó tó wà lóṣogbo tó ń sọ fún wọn tó ń tó tó fẹ́ lọ bá iṣẹ́ tó ń wà rí wà ládé pọ̀. sórí n tí ò yé wọ ó pọ̀ ní tó yé lọ now bàbá mẹ́ta tá à ń sọ yìí tó wá wọ pé very identified and useless and nothing and no protocol of life bàbá mẹ́ta yìí yes because mo ti ba iṣẹ́ ní ẹ̀kẹ́ ní ẹ̀kejì ẹ̀kẹta you don't know pay money àwọn náà bí mi ni àwọn náà kọ́ mi iṣẹ́ àbí wọn sanwó ọmọgọrùn jọ súná mi wọn sì èrè ni àbọ̀fọ̀ owó fún mi lọ́wọ́ àdàtú ni àbò owó léwe. so now ó tún wá ń pè mí ó expect ṣé ó kè tó pé mo kọlà wèrè ló pè mí ó dà kó ti jà ìkọ́ mọ̀ pé ọkọlà kan ti wà whiteness of public. kò mọ̀ kò bá kò fún mi lówó now mo wá wá enjoyment of drink with my people. àní ìkẹ́sí ilé o ẹ máa máa sí ilé o bóyá kò tí ì mọ̀. ẹ ìyẹn túmọ̀ sí wípé ọkọ ẹ fi lọ́kàn balẹ̀ ìwà tí mi ní pẹ̀lú mi tó fi ń fi lọ́kàn balẹ̀ tára mi fi ń dán báyìí ó ní kò kọ́ntínú àti màwò pẹ̀lú mi abẹ́gẹ́. èmi ni mo jẹ́ kára ẹ máa dán. irú èèyàn wo òun lọkọ ẹ jẹ. Ah, ọlọ́run àǹtí ọlọ́run èèyàn dáadáa ni. ọkọ mi ni pé a máa ń nùzí tó bá tètè dé ọ́fíìsì mo sì special èyí ni a máa ń nùzí <laughs> onírànú. mi ṣe gbogbo ọ̀rọ̀ dìrọ̀ yìí ṣáyé àwọn ìyá yín fẹ́ bàjẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan ni kò lè fún ọ ní four million naira kò lè sá lọ kúrò ní kọ́ńtì ìyá àbí. four million naira how how come you go you understand you, you don't understand anything you're talking about you don't understand oye mi. I don't ọmọ sẹ́ni mi ṣáàtì yìí tí wọ́n fi máa pàṣẹ aláṣọ ilé yàrá dáná mọ́tò tó yìí lára. I kó síbi òbí jọ ẹ I síbi òbí jọ. tricking yourself. báwo ló ṣe ṣe. ṣe rí nǹkan tó máa ń ṣe àwọn èèyàn tó fi máa ń wọ depression òun làwọn personal issues tó máa rò pé àwọn lè handle madam you can confide in me. see you're here. Okay, okay, okay. So, what do you want me to do? I want us to deal with her. Actually, explain for me. Ọkùnrin àti obìnrin máa fẹ́ meet. Ọkọ á wá sí èkúrò, á wá máa kó jẹ. Bí ìṣèkúrú méjì ló wà o, ìkan èkúrú ẹ̀ ń funfun, méjèèjì èkuru ni. n ti gbọ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn. you're chasing me because of this woman. can you leave please leave leave go away go. ayọ̀ kò kí ẹ jẹ́. tá a la gba òṣìkà ṣé mi ló ń bá wí. ebi ń pa ẹ èyí tó wà lọ́wọ́ yìí ṣé kì í ṣe oúnjẹ ni àbọ̀n sọ pé kì í yóyàn. kí ni àǹfààní ètò tó kọjá lórí àpáta tí kò ní pa. if you don't finish my job by month end i'm gonna sue you. i've made a terrible mistake. ó pààyàn. I'm sorry. kí n bá ṣàmì bẹ́ẹ̀ lójú yín. tójú mi kọ́ tẹ́ bá ń gbọ́ mo ti wọnú ẹ̀ mi lọ. gbogbo ibi tó bá dúró lára yín láàmú àfi kíní ìkan ẹ wà kọjú sókè. ẹ ṣé wẹ̀rẹ̀ ni àmì wà ń pè mí ni láàrin èkó lásán mẹ́rin bá rìn ní dáadáa abúlé láàrin wákàtí márùn-ún oṣù wa nú bọ́ọ̀sì ọ̀pù kan tó ti jáde ní àwọn àbámi bí sáwọn èrò ò ní fẹ́ lu ẹ̀ pa báyìí. gbà mẹ́ta ẹ̀rọ amọ́tọ́ ṣẹlẹ̀ báyìí tó ti yìí ó ti ṣẹlẹ̀ rèé ó ti ṣẹlẹ̀ á wà padà ọdún àwọn èrò ẹ jẹ́ lọ fún ọlọ́wọ́ wọn lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì kó kálukú gẹ́ àwè kí wọ́n wọ sọ́ọ́lẹ̀. ẹ ẹ jóná jóná ṣebí onílàkàyè láàárọ̀ ńgbà tá a dé jọ. o lè sì ní làkàyè náà báyìí. Ah, ah. àti ọba ya wèrè ni tí wèrè ọba máa gbélé yín ṣé ńgbà àgbà owó nu gàrẹ́jì wọn ò gbowó násàlà wọn ò gbowó róòdù àdúrẹ́pọ̀ ah. ṣé owó wọn ni ká kó fún ọ. sẹ́yìn ọ̀làjẹsẹ́kù ni sẹ́yìn eh, eh. ọ̀làjẹsẹ́kù. sẹ́wọ̀n kọ̀dọ́tọ̀ ọ̀làjẹsẹ́kù. èmi èlé eh. ẹ̀ fún mi. èlé mo fún. gbogbo owó lẹ́ẹ̀ ti yọtọ́ lórí mi. lèmi ń yọtọ́ lórí mi. ẹ ẹ tó pẹ́ rí owó káwọ́ ọ̀tí. lọ létí náà kí wọ́n lọ kó owó. èmi. kọ ẹ kọ wá fọ̀mọ̀ èrò. ẹ wọ ẹjẹ sọ fún yín èkó ni irú eléyìí ti máa ṣẹlẹ̀ kọ̀dọ̀ nílò ọgbà sẹ́lẹ̀ èkó yọ gba dírẹ́fà lọ́mọ ọ̀dọ̀ sẹ́ẹ̀rí lọ́sọ̀gbọ́ tìǹbì ní tìǹtìà o dírẹ́fà ni ọ̀lọ́ tọrùn bọ́ gbèsè yóò wé kọ̀ǹdọ̀ lẹ́gbẹ̀ẹ́ títì ni a ní sọ ṣiṣẹ́ ẹ sì pèmí náà fẹ́ gbẹ́ yìí. gbọ́dọ̀ dáadáa tí wèrè yìí sọ wọ́n lọ fún wọn wo bí làákàyè ọ̀bá pé jẹ́ kó pé kánsẹ́lọ̀ ọlọ́rin bí kọ̀ǹdọ́tò èkó ni tó ọba ti lówó lọ́wọ́ ajẹ́ pé to ṣe òsànánù. fókè ni. kọ̀sánù lọ sanwó fún wọn. tata sí ọrùn yín ẹ̀ẹ́dì tí wọ́n bá mú wọn jà dànù ni. wọn jà dànù. bẹ́ẹ̀ni. wo bí èmi ò ní solútàn kankan tí wọ́n wà. sọlú kílá wa tí solú bá ti sàn èyí eré àyànjú ọ̀rọ̀ solú kí. a máa ṣe gbẹ̀gìrì. ẹ ẹ solú kí. ẹ jáde. àbí kéèyàn rí bíi ògógóró téèyàn lè mu kí ọpọlọ ìtẹ̀ ìkúlù díẹ̀ èmi erin dání ti sú èmi ebó tí náà lẹ mú kó kí n tó wá jẹ yín gáràjì ẹ fa sìgá fa sìgá kí lẹ́yìn àti kánsà jọ ń fa àpọ̀. ẹ jẹ́ mo sọ fún ẹ pé mo fẹ́ kánsà ni. èmi ilẹ̀ ń wáyé. èmi ń wá kánsà ṣé wọ́n ẹ̀ mutí. tí n bá mutí ní ògùn rẹ̀. èmi ò fẹ́ mọ̀ ẹ wo. àwọn èèyàn lágbàgbé sórí òkè o ẹ wá ń sọ fún pé ká tó máa wá sìgá káàkiri àwọn mẹkáníìkì. ọ̀dà má bínú àwọn mẹkáníìkì àwọn mẹkáníìkì ńgbà tá à ń pera ẹ̀mí olórí ibú tó sọ fún wa pé òun ẹ solution ló kọ. ẹ ọ̀rọ̀ ago two fifty oní ọ̀la la mọ̀ ṣé wẹ̀rẹ̀ lè bọ́ ni. ẹ ṣe three hours lèyìn èrìn láti láti pọ̀ díẹ̀ débi tí gbogbo èkó ti dípọ̀ báyìí. ẹ jẹ́ àwa solution ká yọ ọkùnrin lọ́wọ́ rẹ̀ ni. ògógóró ni solution báyìí. wọ́wọ́wọ́ làákà ilẹ̀ mi fi ń jẹ nǹkan mi o. Eh. pàṣẹ lè máa ṣe lẹ́fẹ̀ láago méjì lóru kọ́ ní ẹ̀tẹ̀lé nǹkan lọ. òun làákà ìgbọ́dọ̀ bí pé ń bo wọn agége lọ́dọ̀ ta ni ọ̀dọ̀ àgbẹ̀dẹ náà ti sùn èmi náà mo fẹ́ kú lórí torí bọ́. abẹ́ bíríkì lẹ́kùlù sí. ewu ọlọ́wọ́ ti kẹ́kọ̀ọ́ wa ọtí kọ mu wa fún mi bí ọ̀gá ni mi nídìí sẹ́yìn olórí wá sí ìjà lọ́ba ìlú ìsìn. mo bí lọ lórí lórí. ẹ ra sà ẹ ra sà. ẹ ẹ ra sà yé ẹ bẹ̀rẹ̀ ẹ ra sà èèyàn ní. kí lè rí lára wọn. irú gbẹ́sàn wèrè sí òní mọ́yọ̀ wo ni irú gbẹ́sàn wo ni. irọ́ wèrè kan bẹ lábẹ́ bíríìjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀dùgbẹ́ ló kọ rẹ̀. ẹ̀dùgbẹ́ a sì ti lé bí mo ṣe tún wá rí mu àwọn òpin ẹgbàá mi abẹ́dúgbẹ́ padà wá. ẹ bá bá tọdọ ọ̀rọ̀ báyà ẹ kó burúkú lọ wọn bá tẹ ìjọ wèrè sẹmi ìjọ wèrè. èmi sẹmi ò múra dá ẹwẹ ẹwẹ ẹwẹ ẹrù ọkọ ọgá. jẹfà lèmi <laughs> èmi mọ̀ ń lọ kàfi kérò kọjọ mi rè. mo dára lẹsí wa jọra yín bí ìbejì báyìí. àwọn ah, olóòní jẹ́ nǹkan wèrè. àmì ah, ọjọ́ mọ̀. ẹ jọra yín o. ìjọba máa gba sẹ́ńgárájì ni. àbí wèé ti ọ ni sẹ́mi ọjọ́ ni. sẹ́mi náà jọ yín. tẹ́rí ah, tẹ́ bá rí abẹ tí wọ́n fi já ojú yín bí wọ́n bá fẹ́ kọ orú làtí àbáyé tí wọ́n bá kún abẹ tán ojú irú yín ni ẹ ti máa tẹ̀sí ẹ o ìfáwó ìfáwó ìfáwó. pé bọ́yá ó mú dáadáa ee eh, tọ̀dọ̀ tiẹ̀ ní wọ́n fi abẹ́ tẹ̀sí wọ́n dìdí kọ́ tèmi ni ẹ eh, ẹ sọ ilé eh, jàre ẹ sẹ́rí ń bàtà kún gáréjì òun ló pèrò èmi ni mo drive fún garage ńgbà àdọ́nà tí mo fi mọ́tò sí jà tírì ọkọ̀ gbẹ́mí mi lọ́ọ́ ṣe pàpà ẹsàn sẹmi. èwo lẹ sagirẹsàn kí là ń wá àwọn amakali. mọ́tò sa ọkọ̀ kú. mọ́tò yìí ti bàjẹ́ ni. mọ́tò wa ah. mọ́tò wa ó kú. àlòkù mọ́tò yìí máa ń sọyàn di mẹkáníìkì ni. mẹkáníìkì la wá wá kiri ṣùgbọ́n bá a ṣe wá rí yín nísìn mọ̀ pé ẹ mọ̀ bí ti mẹkáníìkì tó dáa tó gbójú wà. ládùúgbò yìí <laughs> láyé ìrọ̀lẹ́ pa níbo ẹ lè rí mẹkáníìkì kankan níbí ah. kẹ tó lè rí mẹkáníìkì ó di ọdẹ òmu. ọdẹ ta ni. ọdẹ òmu. ọdẹ òmu èwo. ẹ mo di òmu kan náà ni. ṣètàbá kó gbọ́n gan bi. Ah. ẹ bẹ́ẹ̀ bá ti gbójú rin báyìí tẹ́ ń tọ́ lọ tẹ́ bá ti yà báyẹn yà bẹ́ẹ̀ ẹ pẹ́ débi ọ̀dọ̀ ọdẹ òmu wàá dì mẹ́kò. ní wọ́n wà lọ́dẹ òmu. ṣé èèyàn bá rí lọ́dẹ òmu ńkọ́ ẹ bẹ́ẹ̀ bá ti rí lọ́dọ̀ wọn ẹ lọ kiri wọ́n pọ̀ ń kiri ẹ kí ẹ bá kó ń bá dàn tí ń bọ̀ bí bẹ́ẹ̀ ni mo sọ ń ta dodo níbi ẹ ti ń ta dodo níbi abẹ́ bíríìjì kiri ẹ bá ti yàbá yẹ kàn mẹ́rì mẹ́kò tó pọ̀. ọkọ̀ta kó oṣogbo tẹ tún ní a máa wà lọ́dọ̀ òwò kiri. orí ìtìyẹ ni o pé àtòrí ọlọ́mọdé wẹ̀rẹ̀ ògbó yẹn jẹ́ wẹ̀rẹ̀ lọ́dá dúró jẹ tí òṣùwọ̀n sí wèrè mọ́tò bàjẹ́ ṣé tí òṣùwọ̀n bí ó ní a máa lọ ọdẹ òmùwọ́n bá kó ń bẹ̀ ká tún lọ ìkirè. ẹ má lọ ẹ má lọ ẹ má lọ ọ̀tọ̀ ní tẹ̀mí tẹ̀ ìsàlàyé fún. nígbà tẹ̀ sí ń bèrè ọ̀rọ̀ tó ṣe mí. ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn mọ̀ ta yọ òun ò mọ̀ ẹ mọ̀ pé kò lójú inú. ngbà ẹ̀ fún wa ní sọjọ́ ẹsẹ̀ pé ká máa lọ sí ọdẹ òun lọ́dọ̀ wáìdì. tábà wá rí bẹ̀ ká máa lọ ìkírè. èmi wá sọ fún wípé ẹ ti sán orí mọ́lẹ̀ pé ara yín ọ̀yà pẹ̀lú múra yín náà ẹ̀yàn mọ̀ pé wèrè ni. ẹ wọ jákẹ́ẹ̀tì sórí àkàrà lèmi sọ fún pé sẹ́yìn kankan ò ṣe é mọ́nu yìí. èmi tàlásọ èmi tàlásọ ní nǹkan ṣe dákúndú sẹ́ńtì mọ̀mọ́ yìí kí ló fi yàtọ̀ sí ìtọ̀wọ̀ ọmọ wa nkàrà ní kiri èjì wọ̀wọ̀ yìí nkọ́ ẹ kò sí wàrà wèrè ní ní àbí torí pé mo ti áyẹ̀fù yín mo dúró mọ̀ bá yín sọ̀rọ̀ ni mo fi jọ wèrè tapati kò sí wàrà wèrè ní mẹ́ta olóòrò mẹ́ta olóòrò alẹ́ yìí ṣe wèrè ehuwa wèrè mo lè ṣe wèrè ẹ ìpìlẹ̀ yìí ṣe wèrè bá sọ̀rọ̀ ayín bá sọ̀rọ̀ ayín. ẹ dóná kí ni ah. dóná ṣe ó wò mi máa. ẹ mẹ́ta ni kò sí mi lórí. mẹ́ta kò sí mi lórí. bá mẹ́ta ẹsẹ̀ mẹ́ta náà lọ gbà. kílẹ̀ rí. ẹsẹ̀ lére. ẹwọ ẹ má fẹ́ mi jẹ kí ni ewu gbogbo bá ti pàtó àti. ẹ má fẹ́ mi ọjà rí ẹ jọ. ẹ bọ̀dá wèrè sẹ́ni ẹ wo ẹ mọ ti. ṣé èmi ni wèrè. ọ̀rọ̀ ẹ̀kan ni ó kó. ewu wa wèrè fún ọtẹ. ẹ lọ síléètì. Ah. síléètì. nǹkan sọ ọ̀gá rẹ yìí o. ẹ jàre ẹsẹ̀ ẹ má bínú fún ọ lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ṣe dúró yìí ní àdọ́mọ̀ èmi àti àti mẹkáníìkì mi báyìí sẹ́ni bíi mọ́tò kú sí àwọn ìgbèrè tí wọ́n bẹ ojú wọn tún báyìí wọn ò sẹ́ padà lọ bá wípé ààrí mẹkáníìkì ẹ̀yin ẹ̀ṣẹ́ sùn abẹ́ ọkọ̀ bóòlù bá gbé yín lọ ẹ̀sùn bẹ́ẹ̀ tí wákàtí mẹ́ta mẹ́rin tí mẹkáníìkì fún wa tó lóun wọn bá wa tí è pé ẹ sì gbowó yìí. ṣe gbọ́ ẹ gbowó. ní sùúrù ìpè ń gbọ́ sẹ́yìn gbogbo bí wọ́n ti ń sọ̀rọ̀ òye mi àwọn ènìyàn sọ̀rọ̀ lẹ́nu wọn bù tì í èmi mọ̀ pé ṣé ògógóró ni. ẹ dákun sẹ́mi tó jẹ́ pé rédíò ní ìkíní mi ni mo jọ mẹkáníìkì lójú ẹ̀. ẹ wo bí rédíò ní ìkíní ayọ́nìkì ni wọ́n. rẹ́díò níìkì níìkì náà ní parí gbogbo rẹ̀. mẹkáníìkì ìtẹ́ ẹ̀sẹ̀ lẹ́kì sẹ́ rẹ́díò níìkì níìkì lọ́ parí ẹ̀ ẹ̀ ń gbowó. Father, in the name of Jesus, I prophesize unto this bus now. Let the bus keep on working because I'm empty pocket. I don't have another change with me to enter another car. Please, Father. Ibadan. Thank you. kí ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ á ah! ṣe kí jẹ́ àlọ́jàre. ẹ wo ẹ wo ẹ jọ ẹ jọ tó lọ kí ni ń ṣẹlẹ̀ gangan náà. kapásítọ̀ mọ́tò yìí ti bàjẹ́. kapa. ó ti bàjẹ́ pátápátá. kapásítọ̀ àbí transistor ẹ transform náà ti bàjẹ́ transform lọ kọ́kọ́ bàjẹ́ olóògbé náà kíní wọnú transform para. ẹ yẹ àwọn àìsí rẹ wò. a sì máa ra àìsí. olórí burúkú nìyí. olórí burúkú kẹgbẹ. lẹ́jọ́ ní kìíní yìí jọ̀dọ̀ sọ́wọ́ lọ́wọ́. olórí burúkú nìyí lẹ́jọ́ ní kìíní yìí jọ̀dọ̀ sọ́wọ́ lọ́wọ́. bàbá ilé ẹ gentlemen of the road ẹ ṣe mọ́tò ìkẹjẹ́ ká lọ náà. ẹyìn tí ẹ tí ì tó ṣe é bẹ́ẹ̀ ni kí ló dé tẹ ẹ bẹ́ẹ̀ bí tí ò tẹ bẹ́ẹ̀ bí sórí ẹ̀ burú ni orí ẹ̀bùrú mọ́ tilẹ̀ ni ṣé ọmọ pé látàárọ̀ èmi náà ò ṣe wèrè bí gbogbo yín ṣe ń ṣe wèrè inú ọkọ̀ tí n bá fẹjú mọ́ yín lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ yín ọ̀gbẹ́ ni. má wọ mọ́tò la tara ò tiẹ̀ rẹ̀ fún mi pẹ̀lú mọ́tò tiwa láti mo kóra mi sí. orí ẹ fẹ́ burú ni rẹ́díọ́nìkì tí wọ́n lọ mú ní mọ̀kálíìkì. àjọ tó dọ́ lọ́wọ́ sẹ́ni mo ti wà èmi ṣe olóṣèlú mẹkáníìkì o mo kọ́sẹ́ mo mọ sẹ́ni sẹ́ni mo yí àsì mo fi kọ́sẹ́ bí bíbá yìí ṣe wà tẹ́ bá ń bọ̀ látọjú ọ̀nà ẹ̀ kan ṣọ́ọ̀bù bíi twelve èmi mo ní wọn. ó ti ẹ̀hàn lára yín. ẹ ṣe mọ́tò kẹjẹ. ọ̀hún ẹ bá yọ kẹ́ fi wọ yúnífọ́ọ̀mù. ṣé yúnífọ́ọ̀mù tó rè wẹ̀rẹ̀ ṣe yẹ lé. èmi. ẹyà wẹ̀rẹ̀ ẹyà àbúrò yín. ìlẹ̀wí. ẹyìn atọ́dọ̀wù. ẹ bá mú tẹ̀mí mọ́. atọ́dọ̀wù. àtọ̀rí bẹ́ẹ̀ ẹ ní sùúrù ẹ má jà fún kẹlẹ. mo ní ọ̀nà yẹn. ẹ jọ̀ǹtòrú ọlọ́run ṣé àwọn màálù ìfẹ́ gorí wa ni àbọ̀ máa sọ pé àwọn ará wọn ọ̀rá àwọn èèyàn tó wà ń bí. wọ́n ti fẹ́ dá àwọn ti fẹ́ dá. ẹ bàjẹ́ ẹ bàjẹ́ ibi ni sẹ́yìn wà. ó ń gbé nǹkan tó lọ. iṣẹ́ tí mo kọ́ ni. ẹ yẹ kò ah. ẹ ń bọ̀. ẹ yẹ kò bá wọ́n ní. rú wọn gà wọ́n lè. ẹbí náà wọ́n lè. ọ̀daràn sá ẹbí kan ní ọdún ẹgbẹ́ ọjà. wọ́n ti wọ́n lè. Viva! Viva! Batidega! Batidega! لا اله الا الله لا اله الا الله لا اله الا الله mama ẹ bọ́lá ẹ bọ́lá. mami ẹlẹ́dùnmá rẹ̀ má jẹ njá lọ ọjọ́ ọlọ́run ẹja. ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ wò sẹfẹ bọ́lá kí n wọ yín yín wọ yín bí ẹ̀fọn o ẹ dákun ẹ bọ́lá jàre mo jẹ ẹ dákun ẹ sì jàre. sẹ́ẹ̀rì mama ẹ má jẹ́ kí n tàn yín. ó sọ̀rọ̀ débi ànábì ṣe o ànábì èkó sọ̀rọ̀ ni o. èèyàn ànábì lélẹ́yìn o sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ṣe wà ẹ ti jábọ̀ tipẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ abiyamọ ni mí ni mo ṣe nú ọkọ̀ tí mo fi pọ̀n yín gbà tí wàá la ṣẹlẹ̀ o ní ìsìn ìyẹn ìsàbíamọ mọ́ ti pọ̀ mọ́ tẹ̀sí. màá sọ kùránì mọ́ yín láyà o. màá sọ kùránì mọ́ yín láyà o. àfà ẹjọ pẹ̀lú Ọlọ́run bẹbẹ yín lẹbẹ yẹ wọn lànà bí ẹgbẹ wọn pọ. ọlọ́dà ni tẹ̀bá tó tẹ̀bá kó báyà fún mi tẹ̀lé ọlọ́dà bí nǹkan gẹ́lẹ́ bí bá nǹkan jẹ́ o mo ti ẹ̀ ti gbọ́ lọ́tọ̀ Ọlọ́run ẹ má jẹ́ kí n tàn yín jẹ ànábì gangan tó jagun nígbà tó ń jagun lé ayé tó lọ jagun dandan ni gómìnà jagun kí n kú dànù sẹ́nu ogun ni. láyé láyé ni pé kí n má ṣọ́ tó máa fi pọ̀ wọ́n wá tó máa pẹ́ sọ fún mi pé kí n má ṣọ́ tó máa fi pọ̀ wọ́n wá má má ṣọ́ dànù. orí yóò pè isa lè mi nígbà isa gangan tó ṣe tó fi gbogbo ilé ayé ẹ̀sẹ̀ fọlọ́run tó kọ sọlọ́run gbà tó dé lẹ́fù kan sọlọ́run dà lóhùn mọ́ ẹ wo ó ti di kọ́lọ́ mọ́ alo bẹ o bẹ ta èmi ti lọ. wọ́n ti lè mọ̀ ọ́ ti gbọ́ pé ọmọ yẹn ẹ má fi mí lẹ́yìn lè Dey alone, dey alone, problem everywhere, problem nínú mọ́tò, problem mọ́tò ní problem again. Herdsmen, herdsmen in the land that has milk and honey ìlú tó kún fún wàrà tó yín káwọn herdsmen máa yọ ìbọn sábà ìkàtà bóra imagine look at it look at it this is exactly what they did day before yesterday tó ń pa àwọn èèyàn. ah ìfolókun àsọ̀rọ̀ dayọ̀ ifá mo bọ́ kí n tó kò nílé o disappoint mi fa. ifá disappoint mi. what are you saying mr say what. ngbà táyìn mọ̀ kò ní fa nìyí kí ló dé tí fàyín ò èpò against those bloody headsmen tó yọ̀bọ̀n sáwa. you ìwọ yes ìwọ mo fẹ́ i'm facing you who are you. tó sọ èmi fẹ́ mi. yẹ yẹ yẹ yẹ yẹ you again kí ni gẹ̀ndọ̀. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ beginning and genesis of this Okay, Òkèmùtè. a problem is you. kò ní dáa fún ẹ. ẹ ẹ lẹkùn I want to find máa bàjẹ́. ẹ wo tipa mọ ẹ wo tipa torí ọlọ ẹ wo tipa tipa ni get wo. ẹ gẹ́tà fún mi ajẹ́rẹ́ gẹ́tà fún ewé fún see let me tell you what wà wà tẹ́ mi báyìí Emi èmi èmi ọlọ́m máa pa ó me. mi pépà tẹ́ mi fi hard end money Mira. Oh yeah. You. Okay. you will see me today. let's get started. let's get started. ẹ ẹ ní sùúrù tọ́ba bí ẹ̀rẹ̀ tí n bá kú tí lọ́ọ̀yà mi ò bá issue lẹ́tà fún ẹ kò pa mí. ìwọ ni lọ́ọ̀yà. yes exactly. ọ ní lọ́ọ̀yà yẹn ọ̀run ló máa ti wá sáfù èmi àti ẹni wè. ok o fẹ́ pa mí àbí. yes o fẹ́ pa mí. i must kill you. èmi ò lọ ṣàjà mbẹ́ ni o i have a good lawyer and you will know you will know what to do. torí ifá torí ifá ifá mo fẹ́ ifá. níbo again. My friend! My friend! You're not my friend, my friend! You're not my friend! You my friend! Bóyá ìyá yóò pa àlè. Àmì. Wọ́n sì fi ìbẹ̀rù jáde. Kúò níbi kan lọ fi wọ̀. Bẹ́ẹ̀ni, ọ̀run bá mi lọ iná pẹ̀lú. Àmì Jésù! Àmì Jésù! Àmì Jésù! Àmì Jésù! Àmì Jésù! Ṣàdúrà náà kọ̀. Àmì Jésù! Àmì Jésù! Àmì Jésù kò ní sàmì. Ṣàdúrà ní kò. Lóde! Lóde! Àwọn ará bí ni. Wọ́n tún ti ń bọ̀ o. Wọ́n sọ pé anybody táwọn bá ti rí làwọn máa pa sọ́dà wọn lẹni bọdẹ táwọn bá ti rí àwọn kan bẹ́ẹ̀ ni tó mọ fún ọdún ló sọ fún màálù bẹ́ẹ̀ ah, kan náà ah. tó fi fa wàhálà yìí. èmi bá màálù ṣeré ń ah, tẹ̀lé mi. ọ̀tẹ̀ ní bá màálù ṣeré ń gbọ́dọ̀ pé ẹranko ni òrè. ibi eh, eh, ìlú ikú sí ibi eh, ìlú ikú sí ẹni bá màálù yẹn ní. bàbá fi màkánìkì. ẹ wẹ fún lẹjọ rí ah nàlásù olókọ mi tàlàsó ni ẹ pè mí tẹ bá fẹ́ pè mí. kílẹ̀ kó kọ yìí. tàlàsó. eighty four àbí eighty five. etí tó bá wù yín kí ni gbogbo ní ìbàdàn sí. ọ̀gá rí yọjú. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ bẹ́ẹ̀ mi mo wà ní. mẹkáníìkì. mo dáhùn. ìgbèrú jọ́ni báyìí rí o. kí ló wá fa àrùn. ẹ bá kó jọ́ni lélẹ́yìí o ìlú ẹ̀ láyé mi ibi ìwèrè bá nìdí tó lọ́rẹ̀ kòkòrò ò mú lẹ́sẹ̀ gan. tí wèrè fi rìn tó fi nítọ̀ bí abadé ah. ọ̀rẹ́ o ah. gbà wá láti bẹ̀rẹ̀. èrò eléyìí báyìí ọkọ̀ mo ti mọ̀ pé mo ti sí wèrè gbé. olórí ibú ara tiẹ̀ náà ògógóró olórí ibú tó mú àwọn wèrè tí a bá mú ògógóró tán èyí ò sọgbọ́n ọjọ́ sisi lójú èèyàn o ló ti gbé wèrè sínú ọkọ̀ fún mi o. ìyàgbọ́n pẹ́ olórí púpọ̀ ọ̀bọ̀dọ̀ wèrè tí ọ ni. bẹ́ẹ̀ ti wà yìí nǹkan ń ṣe yín ẹ̀yìn tèmi. sẹ́yìn gan bọ̀gùn sẹ́ẹ̀ bọ̀gùn sogun ilé ẹ kàn kí má tẹmọlẹ kúrú ẹ máa lọ sẹẹbọgún mẹkáníìkì mi ṣe mẹkáníìkì sẹ ṣe bẹ́ẹ̀ mọ bí ẹ ti rí mi. wọ́n ní tàlàsó ló kọ àwọn. tàlàsó tàlàsó ni mò ń jẹ́. ṣé fújì kọ̀mọ̀dà ẹ mọ sàwádà sọ̀rọ̀ àwàdà ni. ọ̀rọ̀ àwàdà ni ni sẹ n ba tala so sẹwẹrẹ tẹ mi ni èmi fọ lórí yìí sì fọ sílẹ̀. irọ́ tala so tẹ fi pajú tala bá ròyìn tala so. mo ti gbọ́ irọ́ tala so. mo ti gbọ́ ọ̀rọ̀ tèmi ni ẹ máa deliberate lórí ibi làwọn àbò mọ́lẹ̀ ọ̀pá wá sí. bọ̀dá tala so ẹ má jẹ́ wọn pa àwọn síbi sọmọ pé ìwọ ló kó mi wàhálà orí ìdúgbò yìí ìwọ ni ìwọ ni tí àbá gbá ibo lè títọ́ bá lọ́dún ma gbá mẹ́rin ni olódùn ni kọ́ gbá mi ṣé wọn sọ fún ọ pé tẹ́ ẹ bá kérò ònú ọkọ̀ máa ṣe blood test ló jẹ́ kó kó àwọn wèrè wọnú mọ́tò fún mi. ẹ̀yin ti gbé láàbù sí gáràjì. ẹ ẹ bí ọ̀rọ̀ láàbù lẹ́wọ̀ kò lè yẹ̀yìn o mi àti ẹlẹ́jọ́ wọn gárẹ̀. wọ́n kọ̀wé o ní sísẹ́ kẹlẹ́ mi. wọ́n tẹ̀ka wọn wọ́n tẹ̀ka. ní ìsìn sọ́mọ̀ pé àti njó ṣọ̀kì wájú ìjà sáà báyìí bí a bá sì njó ṣọ̀kì wájú ìjà sáà wọ́n fẹ́ jìyà ni lọ́dọ̀ wa ń bí òun lọ́jẹ́jọ́ lọ́dọ̀ wọn Chinese ń dọ̀dún à ọ jìyà náà wí o ah. ṣé yàkọ́ là ń jẹ. ẹ wo bí ẹ jẹ́ kí mi sọ ti ṣẹlẹ̀ fún kò ì sọ̀rọ̀ yẹ sáfọ̀kàn balẹ̀ ṣe rí wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ládùúgbò yìí ṣe rí tán bá ṣe bẹ́ẹ̀ bá ṣe tọ́ wọn ní ìsìn ṣe ráwọn darandaran wọn lójú àánú ọmọ màálù lọmọ wọn bí màálù wọn bá kú báyìí wọn máa sunkún ni bọ́mọ wọn bá kú wọn máa rẹ́rìn ẹni tó ju màálù wọn lọ. ẹni lóná tí màálù bá kú wọ́n máa sunkún ni tọmọ bá kú báyìí wọ́n bu ẹ. ẹ kí ni ike igbe tiẹ báyìí. bẹ́ẹ̀ni mo tún kú ìyá mi ni bẹ́ẹ̀ mi ti rí mi ti pẹ́. ebi wọn pọ̀ sẹẹri sẹẹri sẹẹri bí wọn ti bẹ̀rẹ̀ bí wọn ti bẹ̀rẹ̀ wọn wà níbi títí títí dìrọ̀lẹ́ ẹjẹ adúró tá a bá ti jáde sí i. nínú òbú bẹ́ẹ̀ sì ga. wọn ò ní rí pẹ́ẹ́nì kankan kọjá. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ mẹkáníìkì mẹkáníìkì tó wà ní ìsájú òun eh, báyìí eh. ọlọ́tí lòun náà eh. ó yìí sí àìní ọlọ́sùn orí ń gbóná báyìí láti inú fúnra yìí. yọmọ ẹ máa mú mọ́ra ni bọ́rọ̀ bá ṣe gbà láfọ́rọ̀ bójú bá ń pa èèyàn máa tọ́ ara ni ṣé ká wá lọ kó sẹ́nu kùnà. alábẹ̀ sí wọn. sẹ́rí bó ṣe wà wọn tí wọ́n bá lọ jí pàǹlọ́ ń kọjá fèrèfèrè tí wọ́n rí ẹnìkan tí wọ́n bá dẹ màlúù sí. tí gbogbo màlúù ń bá hó kiri ah. ẹni wọ́n bá fi wò gbé tí ah. wọ́n yàn sàn ah. ọlọ́nu wọ́n tún kẹ́ lómi wọ́n dẹ màlúù sí àná a máa tú yẹn o. ẹ wò ṣe rí ẹ kàjẹ́ àfarabalẹ̀ oh ká dúró síbi tá a wà yìí títí ìrọ̀lẹ́ wọ́n lọ tí wọn bá wá lọ a máa dẹtí sẹ́yìn tá a bá rí ọ̀gá wọn aláàjì kékeré kú tá a bá ti bá sọ̀rọ̀. kí lè kọ́kọ́ wọn. àní kékeré kú a ti tètè rí ikú ẹ. olórí burúkú ni òní ẹ kọ́kọ́ orí burúkú lọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ jáde. kẹ̀kẹ́rú kù. ikú tó ẹ̀ ẹ̀ gan ni problem. a ti tètè rí ikú. ọwọ́ tètè rí ikú ah. àbí wẹ̀lẹ̀ sí òní. ẹ wọ ẹ mọ sọ̀rọ̀ yìí dáwọ. àwa ẹ àwàdà kọ ọ̀rọ̀ kú là sọ yìí. ẹ wo ẹrí ẹ ṣàjà wà ní àyè èmi ọmọ ìyọjú tí n bá ti rí alhaji kẹ̀kẹ́rú mu á ní a ti ṣe àwọn ọmọ yín ẹ bá wa bẹ̀ wọ́n àbẹ́ ẹ̀ gbọ́kọ̀ yín mọ́ yọbẹ wọn yọba yọbẹ wọn sẹ wọn ti àgbọkọ àbẹ́ ẹ̀ fẹ́ gbọ́kọ̀ mi. nínú owó sẹ́tẹ̀ èwo ni pé orí ibùkún báyìí ni. tó kú bá mi ni bá mi ti rí mi ti pẹ́. olórí ìbò ni ọjọ́ olùtí ìyá rẹ̀. ọ̀rẹ́ wa mo ti lọ lẹ́sí pẹ́ náà. ọ̀rẹ́ wa tí n bá gbọ́ ní kò ní ìwọ̀n ọmọ gbọ́ ọmọ níyà kí ni sọ. àwùjọ sani èjì ni. ẹ fẹ́ mi nínú owó sẹ́ owó èmi. owó iṣẹ́ tá a jọ sọ. sowó kékeré fún. náà kọ́ ló fún mi tí wàhálà yìí ẹ fún mi ní owó iṣẹ́ mẹkáníìkì. ẹ kí lẹ́yìn ṣe tẹ̀lé àwọn. ẹni. n bẹ lẹ́yìn èsì mẹkáníìkì kí ṣe tẹ̀lé mi. ṣebí yóò ṣe owó ni àlówó ń bẹ nù sẹ́ẹ̀fù. mo dára nù sẹ́ẹ̀fù lọ́wọ́ ṣé kò ó ọ̀gá ọ̀gá alágbàro ti sí kó gbà. ìwọ ló kó tiẹ̀ lọ́nà àgbàgbà ná. orí burúkú òǹkà rẹ̀ orí burúkú orí burúkú. Ah! Ah! Yes, now. Mr. Man. Uche. You, you can see now we need to be friends. I'm not your friend. You are a bad person. Who is talking to you? Oh, Yori. Eh, Oje Yori, wọ́n Look at the time. Ibi tí on lọ program you want to be bẹ̀rẹ̀. Everything has been happening. Mo gbàgbé camera and See Sínú boss here. Ọ̀rẹ́ wo ni jẹ́ orí? Amy. Look at everything. Tó ń ṣẹlẹ̀. Ojoojúmọ̀ Paul dá wà láyé ilẹ̀. Èmi. Bluetooth nígbà tó lórí burúkú tiẹ̀ ìgbà tó ti lọ jẹun tó pẹ́ dénú mọ́tò tó dé pẹ̀lú bótáì àti fìlà àwọn ṣìfún àwọn kẹ́gáìt ni mo rò pé èèyàn gidi ní oyè a bad ẹ ẹ jẹ́ mi ọ̀sán fún yín pé ọkọ mi ò wá mọ́tò. you are a bad person. you are too bad bó ṣe wà yìí ìyá máa jẹ o. màánà ẹ máa jẹ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. you are a èmi èmi ni màá pa ẹ́. èmi. kúkú mọ́tò tí wọ́n wẹ́rù wà láyà ẹ̀ ní sinmi. àbókì ẹ̀yin mú ọmọ màálù ẹ̀dẹ́ lóko ṣé ẹ bá rọ ọmọ fúlàní ẹ pa ó yẹ gbẹ́rẹ́ pọ̀ ó dà kan òkú méjì ẹ gbẹ́rẹ́ pọ̀. àbókí náà wà náà àbókí náà wà náà àbókí náà wà náà. àfáàní àfáàní àfáàní àfáàní bàbá àfáàkọ àfáàní bàbá àfáàkọ àfáàní. Wọ́n yọ̀ lánàá. Wọ́n yọ̀ lánàá break am for my head you break am for my head wàláyé àti kú pátákótá lónìí wàláyé tẹ́lẹ̀ àti kú. ni ọlọ́ọ̀ni ọmọ ń gbé wọ́n rìn ó mọ gbogbo wàhálà tó fi mi ṣe tí ìbá tẹ́ pé mo ní lọ́jú tó yẹ kí mi máa gbé ọ̀fọ̀dọ̀. bẹ́ẹ̀ ọkùnrin ìrè mélòó ti gbé mi ọkùnrin ìrè ọkùnrin ìrè iná ni dá wàhálà lẹ̀. olúwa ṣe Our Father who art in heaven. Our Father ni ìwọ. àti bọ́ọ̀dù gbọ́dọ̀ báyìí táà ní pẹ́ lọ́wọ́ ọlọ́pàá ẹ̀wọ́ sọ̀rí rẹ̀ báyìí wo òrùlé ló ń wò lọ́kàn o ibi tá a máa fi mọ̀ ní ìsìn dá a bá dé títì à bèrè pé ṣébàdàn là ń wò lọ́kàn yìí kọ́lọ̀njà ayọ̀ síbàdàn wúrẹ́ wá sórí rẹ̀. títí ọlọ́dà kì í mi wírì gbogbo ẹ̀ ni ó ti gẹ mọ́lẹ̀ ìyá ti mọ̀ pọ́n rin bẹ̀ mọ́. ó rẹ̀ ọ́ àti ìdébì ní títí ọlọ́dà jẹ́mọ́lẹ̀ ó ti ìrọ́dà tó wà lórí ẹ̀ má rìn sí tòsí. ìjẹ́ ní sùúrù ìlú nílùú ni fẹ́ kó wọ̀. ìlú nílùú báwo ìbàdàn làwọn yìí. so possible kàtà tẹ̀lé láti ìbàdàn tẹ́kọ̀ọ́ ni. a ti rìn díẹ̀ tẹ́lẹ̀ ni gbogbo wàhálà tàṣẹ ọjọ́ méjì nínú ogbó sẹ́ a gbìyànjú ni. ọlá izi. ọlá easy bí ọsẹ rìn òṣogbo sẹ́kọ̀ọ́ rẹ̀ ni. rẹ́nì kọ́. ìsájà lọ́kọ́lọ́ ìsájà rẹ̀. rẹ́nì kọ́ wẹ́dà ni. sáǹsó látàná ẹ pẹ̀lẹ́ bọ̀dá ẹ lẹ́ ẹ dákun jàre mo lè lùtà wáyé gangan. ìsẹ́yìn lẹ dé yìí. ìsẹ́yìn mo dára ah! kódà kò ju ọ̀kadà fifteen naira lọ́tẹ̀. yé ṣé mo wí àyín bàbá ah. mo wí àyín jẹ àgbà bẹ́ẹ̀ ó kì í jẹ àgbà bẹ́ẹ̀ kó ti rí kí n dàgbà kí n lọ pọlọ mo ah. wí àyín inú gbòòrò ikọ̀ ìyín tó tó pọ́sibù kan padà bẹ́ẹ̀. ṣé ilé pé ìlọpọlọ Ah. ṣé ipa àdàgbà mọ́ dànù ni. obìnrin ah, obìnrin dé o obìnrin wọ sẹ́sẹ́ pé tọkànnà fẹ́ gbé yín lọ. àkìlọ̀ ah, lè tó bẹ́ẹ̀ yìí sẹ́sẹ́ pé kúlùkù fẹ́ gbé yín lọ. ọwọ́ mo re o gbogbo ore tí mo ṣe gbégbà tí yẹ̀mùyẹ̀mù fẹ́ jẹ́ ọ̀pá lóru mo ń bọ̀ ọ̀pá yẹ̀mùyẹ̀mù mo dáàbò bọ̀ Mo ì ṣe ìkẹ́kọ̀ọ́ fún ọ. ọgbọ́n wèrè wo ni dáàbò mi. mi ì dáàbò bọ̀. ìwọ láyé láyé ni ìsọ àárín gan o. ṣé gbọ́. ó ti tó bẹ́ẹ̀. ó tó bẹ́ẹ̀ sẹ́yìn níbi abajẹ́ obìnrin ni mí èmi á rí mọ́tò màá rí ẹni agbẹ́mi lift àdúró gbẹ́mi sànsán ìjọ torí ọlọ́run kí padà síbi tìmí bọ̀. wá wá wá wá o ti gbàgbé kò sí nǹkan kan mọ́ lọ́wọ́ mi. ìmọ̀ tẹ̀lé mi o. o gbàgbé kò sí nǹkan kan mọ́ lọ́wọ́ mi. ẹ̀sùn ìbẹ̀rẹ̀ bára. ẹ irọ́ àjọ lọ ni. ìbẹ̀rẹ̀ bára ẹni tó bá bá gbé ẹ níbí. ìmọ̀ tẹ̀lé mi o. ẹni tó bá bá gbé ẹ níbí. ìmọ̀ tẹ̀lé mi o. ìmọ̀ tẹ̀lé mi o. Pasa, pasa con alguien. Hijo, let's go. Bueno, no.

ẹ má lọ bàbá. àwùjọ mi là. Mr. Donald. this uh, place is too no oh no my friend let's keep trying. Me, me, lọ́wọ́. Uh, uh, no no. iye let's go. máa fà mí lọ́wọ́ do that please i mean like omi mi n fomi ṣeré go go go go your own now. ó mi gbé mi lọ báyọ̀ mọ̀jà ó dàbí kí n lọ kúkú. ṣé ẹ ṣe ń kún iná ká bóde ibẹ̀ ẹ mọ̀jọ. jíde jíde jíde. ẹ̀ṣọ́ tán. jíde ó yá bàbá àbọ̀ ó gbọ́rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ti sọ fún ẹ. ẹ the man of God ó ti wọ̀ ọ̀nẹ́. o kò ya let's go jẹ́ ká padà a máa lọ no, me. Don't oh. no follow no follow mi o. my God. Don't follow mi o. Oh. my God. ẹ ṣe gírí ẹ já kó ònú ewu tá a wà yí fa push am out push am out okay go let's go o lè kú fífílẹ̀ wèrè wèrè ni ẹ wèrè ni ẹ òkè gbọ́rọ̀ yẹn má bà fún. ẹ jẹ́ n fà yín bó dé. Ah, man of God. Hmm? ẹgbẹ́sẹ̀ kan. Ah. ẹ o. Ah. Ah. Ah. má bọ̀ jẹ́. ìlànà ìlàmọ́ ah. ìlàmọ́ ebeneseri ni mo wà yìí ìlàmọ́. sọ̀dọ̀ ooru yìí lọ ẹ jẹ́ n ibóde nísìn. o ti yé mi báyìí now um, iwájú ò bá ṣe lọ ẹ̀yin máa ṣe padà sí i think i will find my way tí n bá gba bíbá yìí máa já síbi kan mi lè bá yín lọ mọ́. ó dà bá ah. alákọ̀wé ó tiẹ̀ dà báyìí sẹ́ẹ̀rí níbi tá a bá dé yìí ẹ jẹ́ àwọ̀ ọlọ́ọ̀lọ́hún gbogbo àwọn oore tá a ti ṣe tá a ṣe fún ni tá a ṣe fún mi àti ìtí mi ni ẹ jẹ́ àjẹ̀ràn rẹ̀ lọ́dọ̀ ọlọ́run nísìn ẹ jẹ́ kí a ṣàlùwàlá káyàn náà fílẹ̀ àṣọ ọlọ́run ọlọ́run náà ló kúkú yọ yusufu kó o nù gbẹ̀gà. Leonard let's pray. mo ti gbọ́ eh, man of God eh? ṣe rí ibi tẹ́ ti disappoint mi eh, Adébísìn ẹ lè cross bígbà tí Moses tó la ọkùn pupa tó la ja ẹ lè ṣẹyìn àbí ẹ wá ní ká máa dúró bí kán táwọn máa la ẹ bá bá yín bí herdsmen tó bá bá yín bí they will kill you you ma find solution to it. Mr. Donald Mr. Donald ṣé ayé ayé sáyé tí wọ́n la wà yìí ayé tẹ́sẹ̀ pọ̀ ń ta ẹja abẹ lọ́hùn. ẹja pray ọláwọn bàbá amúrí ń bá yìí gà àdúrà wa gbà. Mr. Donald. let's go. Jẹ́ndọ̀ jẹ́ndọ̀ jẹ́ndọ̀. We are making headway. Okay. Ó dàpọ̀ àti wọ̀lú kan. <laughs> ọ sọrí ibú ni àti pọ̀ lóyè ọ̀tún àti pọ̀ sí sáwọn ni à ń pa ọ ni. ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ dúró. kí ló fẹ́ sọ kí ló fẹ́ sọ. ẹ jọ sọ̀rọ̀ ẹ fi dẹ ẹ fi dẹ ọyá à ń gbọ́. ẹ jẹ pé mi lẹ́mi níwọ̀n bá ṣe bí ṣe ṣe rí ejò torí tọ̀lọ̀ ṣe rí ẹ mọ̀ pé mo ṣe ìbẹ̀rẹ̀ náà ni ẹ jẹ́ kí n gbogbo tẹ́ ìbẹ̀rẹ̀ ni màá ṣe ẹ jẹ́ kí n lo ẹlẹ́ẹ̀kẹ́. kíkọ́ gbọ́dọ̀ nù rẹ. rọ́bìṣì ni ẹ o mhm. má má jẹ kúkúrú mọ́ o ti wúwo yìí. àwọn jẹ bìrì pọ̀. Ah, àwọn wo ni mò ń wò yẹn. ìjà báwọn ní tíátà. kí wọ́n wọlé ẹlẹ́kẹta ká dà fún ọ ọtí sẹ́lẹ̀ kìíní ọtí sẹ́lẹ̀ kejì sọ̀rọ̀ ẹlẹ́kẹta ọ̀run lọ́ọ́ ti ṣe nínú òjò nínú ẹ̀rùn á máa dìbò fún yín ẹ máa wá fi wá lálà sí ọ̀run tó rà. ẹ wọ́n ń ṣe tíátà bí. Hmm. mo ti rí mú ìwà àdèmọ́lá. níbo. nbẹ. ṣé gògó kọ́ ni. gògó ló gbé mọ́ dání yẹn. òun kọ́ nǹkan yín kákọ̀dù ni no yíyókù sọ̀kọ́ ló ṣe kù bẹ̀bẹ̀ yé. sọ́dún adé kọ́lá òsì bẹ̀. kò sí mẹ́ tó bá wà mẹ́ ó máa ga ju gbogbo wọn lọ. jẹ́ ká kàn béèrè àdírẹ́sì lọ́wọ́ wọn. okay let's just do our own. Mr. Donald i'm tired. ẹ ká sọ o get two men of theatre group ẹ jọ ọ̀nà ìbàdàn lábẹ́rẹ́ ẹ jọ ó dàbí pé ó dàbí pé a ti jáde síbi tó dáa ah thank god a ti jáde sí oh my god àwọn olóyìnbó right o wọ́n ní at the end of every tunnel there must be a light yes ah my god ìlú kan ló dà pé a fẹ́ já sí i o. ó jọ look at this journey just this little journey of Òṣogbo síbàdàn mo ti lose a lot of things i lost my bluetooth i lost my phone my mm-hmm. newspaper even my wristwatch. mr donald ẹ ẹ ayé ronú sẹ́yìn mọ́ oh, oh, oh, gbogbo ń dẹ sọnù ọlọ́wọ́ ara mi fún yẹn tí àjọ mi wà. n tí mo mí kọ́ yẹn kò sí ohun tá a mú wáyé. jíde jẹ̀ndọ̀ eh? ká ní fóun yẹn wà lọ́wọ́ mi màá lè google tí reception bá wà níbàyí a máa mọ orúkọ ìlú tá yìí a dẹ̀ máa mọ distance ẹ̀ sí Ìbàdàn and this place looks conducive. <laughs> Mr. Donald. Eh? kékeré mi ní kọ̀kọ̀ kọ̀kọ̀ kọ̀kọ̀ kọ̀kọ̀ conducive. conducive ẹ pé ibi tá a dé yìí ó dàbí pé àwọn èèyàn ń gbé bí ó wà fún ìgbé àlàáfíà. oh my god thank you jesus thank ah. you jesus thank you muhammed muhammed muhammed thank you. Eh? What is that? Why are you hooing? If you hoo again, I will slap you. Mr. Duran, eh? you slap me. And I will slap you again. You slap me. Màá gbá My gbá ojú ẹ. Mi jíde jẹ̀ǹdọ̀ tẹ́mùkẹ́. Kò ní dáa fún ẹ. Yé! Jíde jẹ̀ǹdọ̀ tẹ́mùkẹ́. You slap me. Okay, I'm sorry. Oh, don't sorry, don't beg me, don't beg me. No, no, no, I'm sorry, I'm sorry, I'm eh? sorry. Bẹ́ẹ̀ ni ẹ ṣe wà. Ọ̀nkú. Bàbá tó bí ọlọ́nkú ẹ má bínú dádì. bàbá rẹ ń dádì. sẹ́rí àwọ mọ́tò láti Òṣogbo ni actually so on our way going New SARS look over the new transportation movement wa. ẹ̀yin ọ̀rọ̀ ọ̀rọ̀ rò mí wá mi dé. what eh, eh. ara what. níjó ní ìmọ̀ kẹ́fìn yín mo rí yín ẹ̀ ṣá. Ah, rárá mi sara wọn sá. ńgbà padà wà ń jó ní ìmọ̀ rí yín ẹ̀ họ lónìí ìbáyìí báyìí ẹ tún fẹ́ ṣe ìṣe ń tì. àdàbí ẹ jọfa. mo bẹ̀rẹ̀ yín fọ́gun ni. Ah! ta ni. ó sọ pé bàrà rọ̀ mi ló dá. ẹ ń tọ́ mi dìda ẹ tó la ẹ tó la ẹ ìmọ̀lára mi ìmọ̀lára mi. ẹni bàbá mẹsẹ̀ gbénu yín orí ẹ̀ lẹ́sùn gan. ẹ kó wọn kẹ lọ rè dé wọn mọ́ di oògùn sẹ́yìn gbégbórí. rárá sá sk nìkan ni mo olóbùkú ni ọ. inú igbó ní ìbá ilé mi ń gbé mo gbégbó mo bẹ wúrú sọ mo gbégbó mo dọ̀rẹ́ àjòkù ọ̀nà ẹ kọ́ wọn sọ ẹ dé wọn mọ́dé òkú. ẹ sọ eh, ẹ sọ pé kẹlẹ ló ẹ jẹrán lẹ. mo dirin lónìí ajá ò ní jẹ mo ti di gbòǹgbò ọ̀nà kọ̀lọ̀kọ̀lọ̀ ní gbẹ̀mí èmi ni balógun àtọ́bí ẹbí àìlá èmi náà gbági lẹ́nu àpapọ̀ ọ̀fọ̀ ọmọlágbáyà èmi ló fi mọ́ làkàlàkà bẹ́nu ẹ̀ sọ́lẹ̀ gbọ̀n. ẹ̀mí báyìí. kíni ẹjọ́ bá parí ló lẹ̀ rí ní bẹ́lẹ́rùn wá gbóòórùn ẹ̀ òórùn ara rẹ nìkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ni ló ń jó yìí. ọkọ ah! ìyàwó ni sára. nùjú lásán ní bẹ lápò rẹ. orúkọ ọyà fún olówó mi sí. ẹ̀yin filẹ̀ ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ah! ilé ìyẹnu ẹ ti ẹ̀ mú eléyìí tó ń jọ ògúnfe sọmọ kó jọ ògúnfe. lẹ́yìn ògúnfe ẹ pa mí jẹ. ọlọ́run ọ̀pá pàjẹ́ àbámọ́ ìlú. mo lè rí di ewu mi àfi kẹ́ bá bàbí inú jẹ́ kẹ́ bá dójú tì mí kiri. ayẹwo alẹ́ gbé e ẹ nílé ké. ẹkún iná ni kẹ mú kó ń bẹ. ẹgbẹ́ kẹ wá máa ké sí ẹ. gbogbo bó ṣe ń ṣe yìí ọlọ́run jẹ́ kí o ní hypertension. ṣé àlejò kọrin. kábùjù twenty million naira. gbọ́dọ̀ dín o under arrest. mo advice kẹ bá from federal service. ẹ bá ah! bọ̀ sọ́ọ̀ dára dára. boko ẹyin mélòó ló dé. ẹni máa ma. Ah! ó dàbí ẹni pé ó ní ọkùnrin tàbí ọgbọ kílẹ̀ ni wà ń dá sọ̀rọ̀ bẹ̀rẹ̀. pé kíìsì ni àwọn sídìí fún ọmọ sọ.